ṣàṣepé fúdi iṣẹ́ olúwa nìkan la ṣe pé ọ̀rẹ́ mi ò ọba dúró dọ́lúwa ọba tí ń ṣàṣepé. láàfin lálàáfin. Àánú, kí la máa ṣe fún ìfẹ́ àmọ́ ẹ́? Kí la máa ṣe? Ìwọ́lùwọ́ ìpalátà, ìpalátà lè kejì lẹ́ṣin wáyé. Kí ló wà ní ká máa ṣe? máa ra ẹja kíkà hundred naira àtàtà eighty naira ìrànlọ́bọ̀sà twenty naira. olùwọ́sì kíákíákíá má pẹ́ o ká lè fi ṣe ráìsì àbí kí ló lè sọ ó tiẹ̀ lè jẹun. ráìsì fẹ́ kejì kan láta ẹ̀rọ ayásùlẹ̀ ìbàlẹ̀. àfìyà jẹ mí o máa fòṣì ta mí. ọba rẹ̀. má fara ni mí o máa má jẹ́ ń jìyà. ọba rẹ̀. tíyà bá ń jẹ ni a sì rọ́mọ ẹni. ọba rẹ̀. tó bá pọ̀ jù ni lọ èèyàn lè ṣìwà ọba rẹ̀. ó dẹ̀ lè mú ní ṣẹ̀ṣẹ̀ gbé láyé. ọba rẹ̀. pass it like from one good news to the other ni máa calling gbọ́ well it's a good thing but mo ti mú ọ̀rọ̀ tètè mi fúnra mi ó ti ń jẹ́ kó sùn ah, kò ń ṣe láti máa fúnyàn try kó fi ọ̀nà bọ́n ṣe máa pẹja kó fi your èmi náà ọ̀rẹ́ ṣé pẹjapẹja ni wọ́n ní tí o fi fẹ́ jẹ́ kí n kọ́ ẹ bí wọ́n ṣe ń pẹja nǹkan tí mo sọ yìí ẹ ìwọ máa ń kọyàn níjà àjẹkáfí ilẹ̀ sórí ọ̀rọ̀ ilé ayé sùúrù ìtẹríba pẹ̀lú kẹ̀dámù nǹkan tó ń ṣe òun ni wọ́n fi mẹ́kẹ́ nílé ayé sórí àfijù tí wọ́n wò yẹn tó bá ní ọkọ ó di dandan ọ̀gbun náà ní tiẹ̀ all you need to do is to be patient ìwọ wo orú ilé tí wọ́n ń gbé yẹn ọ̀pọ̀ ń gbàdúrà lójoojúmọ́ pé káwọn kàn tiẹ̀ ní gba flat not even flat mini flat káwọn ní ìrìwò gbà tí you are living fine you are okay all you need to do is to be patient and plan for your life little income tó ń wọlé yẹn tó bá plan yẹn dáadáa ìwọ náà ra gbogbo nǹkan tí mo ra time The time ẹ̀dá tó bá dé nílé ayé oh my god a kàn dàbí ogun bá ń dáwọ́ lé báyìí àmì business yọrí sí rẹ̀ look at and now you are doing fine. so all you need to do ọ̀rẹ́ be patient and wait for your right time má fìyà jẹ mí o má fòṣì ta mí. ọba rẹ̀ má fara ni mí o má má jẹ jìyà. ọba rẹ̀ tíyà bá ń jẹ ni a sì rọmọ ẹni. ọba rẹ̀ tó bá pọ̀ jù ní lọ èèyàn lè ṣìwà ọba rẹ̀. ó dẹ̀ lè mú ní ṣẹ̀ṣẹ̀ gbé láyé. ọba rẹ̀. má fìyà jẹ mí o má fòṣì ta mí. ọba rẹ̀. má fara ni mí o má má jẹ mí ọba rẹ̀. àná olúwa ò tí wẹ̀ ni. bẹ́ẹ̀ni bá a sọ fún mi pé mo sọ fún mọ́mí pé kó fún mi ní five hundred owó ptm tonic and one school wọ́n dẹ̀ ní kò sówó lọ́wọ́ àwọn wọ́n kí wọ́n bá yín bóyá ẹ máa rí díẹ̀ fún mi. ah ìwọ Ọlọ́run bó ṣe rí mi mo ṣe dúró yìí o ṣùgbọ́n mo ṣe lè ṣá three hundred naira jọ nílé kí n kó fún ẹ wàá dẹ̀ kó lọ fún wọn tó bá dẹ̀ dọ̀la two hundred naira tó bá ṣẹ́kù á ló máa mú wá. ok gbọ́ yóyóyá má fìyà jẹ mí o má fòṣì ta mí. ọba rẹ̀. má fara ni mí o má má jẹ jìyà. ọba rẹ̀. tíyà bá ń jẹ ni a sì rọmọ ẹni. ọba rẹ̀. tó bá pọ̀ jù ní lọ èèyàn lè ṣìwà ọba rẹ̀. ó dẹ̀ lè mú ní ṣẹ̀ṣẹ̀ gbé láyé. ọba rẹ̀. thousand naira. twenty thousand naira. kí ló dé ṣé à ń ràn kíní mi báyìí eh, bakery. Ah, ohun tó jẹ́ kó rí bẹ́ẹ̀ kò sẹ́ni kankan tó yìí nígbà tẹ̀mí àti Mr Johnson deliberate lé lórí ìsìn why ìtàn sì máa máa mú crazy bill wá fún wa but ohun tá a ní láti ni pé a ní láti rí manage àwọn so kí wọ́n look into our problem kí la fẹ́ ṣe sí ṣùgbọ́n táwa náà ní láti ṣe ni pé káwa náà má jẹ wọ́n lówó táwa ti jẹ wọ́n lówó so a máa lè fight fún right one. so èlò ló wá tọ́ sí ìwọ̀n ọ̀nà one zero eight. twenty thousand naira máa kọ́kọ́ pín ní five thousand naira so twenty thousand naira mẹ́rin then ẹ̀yin gangan jẹ́ wá ní five thousand tẹ́lẹ̀tẹ́lẹ̀ so a fẹ́ kó gbogbo owó yẹn papọ̀ wọ́n sàn fọlọ́ kákó lọ fún wọn so tí a bá jẹ wọ́n lówó àwa náà máa mọ̀ bá ti fẹ́ jà fún right wa lórí pop. so ó jẹ ten thousand tí máa fún yín. ten thousand ni máa this is too much eléyìí tó pọ̀ so kákó gbogbo wa lọ wọ́n sàn fọlọ́ kí wọ́n dẹ̀ mọ̀ wípé kí ni tó bá fẹ́ ṣe sí tí wọ́n bá wa mú relé ìwà fún wa ó ti pọ̀ jù. kákan máa láàyè ni wọn kàn bóyá wọn kàn ń mọ ọtí ẹ̀ wọlé wa wọn kàn kàn tó wọ̀ ni I don't know bọ̀tá bá dáwà náà ò jẹ́ wọn ló wa máa mọ́ kí lábẹ́. dé ọ́fíìsì wọn so nǹkan tí màá bá bọ̀ get back to you sir. Hello, sir. Yes, sir. Ẹ jẹ́ wọ́n bá mi sir. All right, sir. I want to náà kì í ṣèyàn máa ṣe one or two things tó ń ṣe wọn máa ti sanwó yẹn ti pẹ́. kì í ṣe bẹ́ẹ̀ mi sọ pé iná ẹ̀ máa ń jẹ gbèsè ọlá gbogbo problem tí mo fèsì náà kò sọ́kọ kò sẹ́ńdọ̀dẹ̀ mi àtàwọn ọmọ nǹkan náà ni náà ni mo tẹ ọmọ dẹ̀ fẹ́ lówó yẹn fún àwọn kọ̀ọ̀kan ló jẹ́ kí wọ́n á béèrè lọ́wọ́ yìí wọ́n máa ṣe ṣe ti bẹ́ẹ̀ ṣe wọn. woman àti wọn tún kọ́ pàtó àṣẹ ẹ̀yà tí mú mi dábì ló lè mú tẹ̀lé sanwó mo ṣe mú wọn wá kó mọ́ láyé pé mo ti gbowó yẹn mo ti. èlò wa lówó lọ. just two thousand naira. two thousand naira. wàhálà mi. báwo ni. Rọlẹ̀ mú mi dání gan. Oh God. Ẹni tí ó ń pè compound wà ní. So àwọn àtọkùnrin wa ló kàn kú wọn á ti sọ ti wọn tí wọn ní kí wọn béèrè ṣé wọn máa pé kán tó dé ni. wọn máa pẹ́ o tó bá dé báwo ni màmá yẹn. all right ẹ mọ ọkọ tó ṣẹlẹ̀ tí ẹ bá ròyìn ìgbà lálẹ́ first day tomorrow morning ẹ máa wà gbà ṣe ti gbọ́ ẹ má wọrí wọn máa sàn ṣe ti gbọ́ ẹ má béèrè ṣe ti gbọ́ ọkẹ́ kò sí sọ́ọ̀bù tó bá dé màá jíṣẹ́. all right ó dà ọ̀ Thank you. kò kí ń rẹ̀. Bẹ́ẹ̀kì, mo ti jẹ́ kó yẹ pé o ò lè sú mi láéláé. Á ah, kí ni mo ṣe? Ah, o ò tí sú mi o. Lẹ́yìn ọwọ́ mẹ́ta. Mo wá bẹ́ẹ̀ táìmù sí lọ, mo ti múra jẹ́ kí n máa múra mi lọ. Ah, omi ìnà ẹ̀. Kí ni? Kí ló kù? Kí ló ń ṣe ẹ́? Àwọn tó dùn náà wo ma make sure pé mo sùn oorun one hours. má sùn má sùn má sùn má Becky she be mo ṣàlàyé fún ẹ àṣé mi sọ fún ẹ pé kò sẹ́rù ńlẹ̀ so nǹkan tó ń sọ fún mi sí pé kò sówó mọ́ báyìí. àṣẹ ah, today Shame, she first time ni ṣé mo ẹ̀ṣẹ̀ ń ah! Wow, lówó ni. Ah, ah. wá a má gbé yẹn wá ṣó ń Ah, kò sí kí ni mi kò yé mi kò sówó ah, a máa gbé yẹn wá o no dey do like that o give me money na money i need ego. Ah, o ma mean kini yìí na one figure see when you dey collect twenty k who you dey tell. abeg ma hear word which kind talk be that one. Ah? lẹ́yìn three and so lọ you dey tell me say you no get money for hand. má mm-hmm. máa gbé yẹn wá fún mi lówó kíníkí lọ sọ fún mama blọọsì ńlẹ fún mi lówó jọ. na your mama send you come. abeg i no wan hear that one you sabi. Ah? e dey tell me say you no get money hey mo fọ hey i don't suffer for this Lagos o mama blọọsi wetin I go tell her for house. We can sọ fún mi bí mo ṣe wà mí ní two k lọ if got two k yẹn go simply buy. When ṣe my mum card, my máa bọ́ sí di atm mi two wetin two thousand for me Becky for this Lagos okay. so kò jù báyẹn lọ dem feel yọ sí wọn feel yọ sí wọn fi yọ sí. abẹ́ẹ̀ ní kàṣà

Let me see rí délé two thousand wait i want is two thousand òun yìí inú òun lówó lọ kí ni kí lọ sọ fún lọ sí màmá lé nǹkan tí a jọ sùn láti alẹ́ àná ẹ jọ sí ẹ bá mi. ṣọ́wọ́n aláṣẹ òye ó ti kọjá lẹ́gbẹ̀ẹ́ mi sí kódà gan fún kan náà staff one five hundred. five hundred bẹ́ẹ̀ni ó gbé báàgì bẹ́ẹ̀ni lágbára ọjọ́ ó ti lọ. Ah. ẹ wá kí ló ṣẹlẹ̀. ó ti kó gbogbo fóònù mi gbogbo aṣọ mi everything bí mo ṣe wà báyìí náà nìkan ni mo wà. sọ mi ẹ ẹ má wọrí màá lọ báyìí kan náà security wà wá bá yín lè lọ. fún àkẹ́jọ tó lọ ẹ lọ bá mi. ẹ má jò lọ ẹ jò. ó kì í ṣe ẹ lọ bá mi wò aṣọ lónìí. ah ọmọ ọgbẹ́ lójú ọ̀sẹ̀ ọmọ ọgbẹ́ kí ni wọ́n ṣe é bíbá ẹ̀ tó wẹ̀ ló wọ́n di yìí. Ah. ó lè ní. wọ́n ní kí wọ́n náà wá. ah ọmọ ọgbẹ́. kí ló kún ẹ̀. níwájú ọ̀sẹ̀ ọmọ ọgbẹ́. ahẹ́ kí ló dé. mo ti wò yín nínú rúùmù yín mo ti wò yín ìṣẹ́ṣọ́ mi rí. ibẹ̀ lọmọ aláṣẹ yẹn wá dà sí. ó pè yín ọmọ aláṣẹ òwò ni. no, tó ṣẹlẹ̀ ní wípé. bí o ṣe pé ìyá lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi máa lọ kó igi bọn hmm, tó bá máa fi di bíi kò tiẹ̀ lè tó twelve ní abá débi báyìí láago mẹ́wàá lọ́la ẹ máa ti báàgì yín lẹ̀ ẹ ṣe bí fifty pieces ni àti ẹ̀tún lé méjì. ọ̀rọ̀ um, ẹ kàn jọ ẹ jẹ́ kí ó pé kó tó di twelve lọ́la. tó bá ti tó ten ten òkú ẹ̀yẹ pè mí igi ti máa wà á lẹ̀ ká ní kò ṣèjò yìí gan ni mo àti ní káwọn ọmọ bọ́ sọ́nà ní báyìí báyìí báyìí. Um, ẹ jẹ́ kí n deposit torí tí n bá ti wá ní nǹkan bíi twelve dollars so màmá mú mọ́tò bọ̀ tó máa fi kú báyọ̀ dé ìbàyẹ̀ ní twelve dollars tó ń tu ọlọ́run jẹ́ kó ti wà ní. àkò sí problem ẹ bá máa fi débi ìbàyẹ̀ ten ẹ ṣáà tiẹ̀ pé iṣẹ́ gbogbo ìgbìyàn ti wà lẹ̀. ẹ ìlú ló kù. ẹ two five ló kù báyìí. two five sí wàhálà máa ń bọ̀ lọ́la. ẹ ṣe mo dúpẹ́ o ẹ ṣe gbogbo ògbà. ẹ má wọlé láti rẹ́ẹ̀dì. ọ̀rọ̀ àìsàn. látọ̀rọ̀ náà àwọn àlọ́kù wá sí. má fi ìyà jẹ mí ó máa fòṣì tán mi. ọba rẹ̀ afárá ni mí ó màmá jẹ́ kí ọba rẹ̀ tíyà bá ń jẹ ni a sì rọmọ ẹni. ọba rẹ̀ tó bá pọ̀ jù ní lọ èèyàn lè ṣìwà. ọba rẹ̀. ẹ jẹ́ ìgbà tí màá kọ́ débẹ̀ tí mo wọ̀ bẹ̀ báyìí wọ́n kọ́ wò ó pé wọ́n bẹ̀ ju ẹni kíta ní ilé yìí èwo lélẹ́yìí níbo ló ti ń bọ̀. Ah! ṣé ẹ ṣe lọ́sọ̀ọ́ ló wọlé nígbà tí máa wọlé tán báyìí mo wá mẹ́ta bá bẹ̀rẹ̀ sí ní sẹ́lẹ̀ èwo ni máa mú ṣàkọ́mú kan náà jẹ́rìí ẹ̀ àwọn pákéjì ayé ṣe ń gbọ́ ṣé nígbà tí máa mú kan náà ti máa mú wọlé tán báyìí tí mo bẹ̀rẹ̀ ṣẹ́ pẹ̀lú ẹ̀ ẹ̀kọ́ mi níṣẹ́ mo mọṣẹ́. mama plus oyè oh, ẹ̀kọ́ mi níṣẹ́ mo mọṣẹ́. ẹ̀kọ́ mi ah. níṣẹ́ mo mọṣẹ́. Ah. tí máa áńdù ẹ̀ tọ́bọ́ lòun ò mọ̀nà kò sọmọ tèmi kan tó gbọ́dọ̀ ṣiṣẹ́ fún yàn kó mọ̀nà lé fọwúyẹ́ ah, àwọn ọmọ tèmi. kò sẹ́ni tó handle wọn tó mọ̀nà lé bẹ́ẹ̀ni wàá sanwó kù ni ah. ó ní ṣe wàá. olówó mọbi tóun gbà wọ bíbẹ yẹn nígbà tó máa yá wàá fi máa play prank pẹ̀lú mi ṣó lórí burúkú ni àbẹ́ẹ̀ rí o ó ní kí ni ṣó ń di atm mo ní mi mọ̀kọ́ tó ń jẹ́ bẹ́ẹ̀ mi ìgbọ́n pa ẹ̀ mi ìdẹ̀fẹ́ mọ̀kọ́ tó ń jẹ́ rárá fún mi lọ́wọ́ mi kí n máa lọ ó ní ẹ pẹ́pẹ́sẹ́ o ò náwó kan lọ́wọ́ ṣe tó máa wọnú bedroom lọ báyìí ẹ wo nǹkan tí mo mú bọ̀ ọmọ lele yìí. mo fẹ́ lọ sọ́dọ̀ owó bó ṣe wà yìí ni straight. sọ́dọ̀ owó mẹ́. bó ṣe wà yìí at least màá sì gbowó kan lórí ẹ mo tún. Ah. ṣé ẹ rí ó fẹ́ try láti outsmart ẹ̀ ṣùgbọ́n yẹ kó yẹ pé ọ̀dọ̀ mi lòun ti kọ́ṣẹ́ òun ò gọ́ra àwọn rárá ẹ má jókòó síbẹ̀ kẹ mọ bóyá ń lọ mò ń gbọ́ kí ni ìwọ ló bá bọ̀. ẹ mama ẹ wo could you believe that púpọ̀ nínú gbogbo àwọn ọkùnrin yìí pátá ni mo máa ṣe tí wọ́n bá ṣe gbére fún wọn tí mo máa gbé wọn lórí ìlérí òkè. Okay wọn ò ní lè ṣe anything fún yàn ó máa dàbí pé bóyá wọ́n ń gbá yàn ṣe gbájú ẹ̀ ní oṣù fún ẹ̀ ṣe ẹ wò ó ẹ̀yin dẹ̀ gbogbo eré tí wọ́n bá expect mi kì í ṣe ni máa ṣe fún wọn by the end of the day bó ni mo ṣe fẹ́ mọ̀ pé wọn oṣù ni wọ́n fẹ́ ṣe fún mi. ṣọ́ọ̀rọ̀ ìdílé yìí sọ ṣọ́ọ̀dẹ̀ ni ẹ̀yìn wọ́n máa promise heaven and earth heaven and earth wọ́n ṣe relationship ni as in courtship ẹ́ ò ń bọ́kùnrin gbà mí kẹ́ ẹ́ níbi tí lè ń lọ yìí ìwọ́n wà lórí kọ́kùnrin kan máa fi ẹ́ ṣe kéré kan ah, ọmọ you and your own wàá yí mọ́mọ́ kò sírọ́ nínú ọ̀rọ̀ tí princess sọ o mo ṣáà explain nǹkan tí mo bá bọ̀ last time fún yín sherryman tó gbé mi jáde yẹn ah ele ó tọ́jú mi ó náwó fún mi ẹ wò kò sí nǹkan tí ó rà fún mi èmi gan mo jẹ débi pé àmọ́ ṣá gbà tá padà bá eré lọ tábẹ́rẹ́ bọ̀ kò sẹ́rẹ́ tí mi bá ṣe tán gbogbo kínní ńṣe ló ń tẹ̀ tẹ́fẹ́ bó ṣe ń tẹ̀ tó ṣe ń ṣe mí ah tí mo tẹ̀ sí rò ó pé ah ìgbà tí n bá dé ewo tí mo bá mọ padà wá báyìí owó ni màá kó dé ẹ sọ pé kí ló fún mi two thousand naira báyìí ló fún mi. ṣètúngbélé jọ owó kí ló pé two thousand naira i wonder o look at your life eh? kí ló tẹ̀ ń ṣe báyẹn yan ọmọ yìí ìwọ náà gbé ẹ kiri òun jẹun kiri ó ti jọjọ́ ọ̀la ẹ mọ́ ń jẹ òun jẹun kiri ṣó yẹ kí wọ́n jẹun ṣé mo kọ́ yín kẹ́ máa jẹun kiri ní kẹ̀ ìwọ ń jẹun ò jẹun ó gbé ẹ kiri ó ti jẹ ó ti jẹ gbogbo ẹ next time tó bá lọ bìkan wàá jẹ́ kó mọ nǹkan tó wọ̀n ni nǹkan báyìí ni mo bá wá bí bọ́ ni o jẹun níwọ̀n bá níwọ̀n sí ni torí pé okun inú lèèyàn fi ń gbé títa gan ló ṣe máa jẹ rárá ò ní jẹ́ ó pọ̀ jù bó tún jẹ́ púpọ̀ jù gan wàá tún lazy ó wá fún ẹ two thousand naira gbòbí tó ń bá ẹyin ọmọ yẹ ẹ tí mọ kankan o ẹ tí mọ anything ẹ lọ bá senior yín kó lecture yín kó jẹ́ kí ẹ mọ bó ṣe ń lọ ẹ mọ kankan ní láti gba lecture two thousand kí nìyẹn lè ṣe nínú nǹkan tá à ń sọ yìí ìmọ̀ ò pé o ṣẹ́yìn gbọ́rọ̀ àbí èèyàn fẹ́ outsmart ẹ̀ wọ nǹkan tó wọ́lá rẹ̀ wọ̀ bíyè èèyàn ẹ máa sọ́kù ni ẹ̀yin wá débẹ̀ ìwọ lọ ń ṣe boyfriend and girlfriend níbi táyé lajú dé yìí níbi táyé lajú dé yìí ṣé ìyàwó ilé tiẹ̀ pè ẹ̀ ló ń ranjú mọ̀wọ̀ ni ẹ jẹ́ jẹ́ kó rí yín pé kẹrin ọ̀rẹ́ tẹ̀ ń ṣe jáwọn. àsìrúkọ ètò ẹ̀ka ọ̀sán ẹ̀ka sàn ẹjọ́ nítorí tọ́lọ́ ìrànlọ́wọ́ yìí ni mo ní ìrànlọ́wọ́ wo àwọn best customer wa dé sí i wọ́n ní ìdí kìbí thirty pieces ó lè ta nílé òótọ́ tó mo wá ronú pé kí bíi akin wọ́n sọ̀tọ̀ èyí kí wọ́n gba díẹ̀ tí màá fi kún mọ́ ilé ta kálẹ̀ tán tó tó má ti kó padà fún mi a máa wá san owó yẹn kò tẹ́ bá ti fẹ́ tà fún mi ìjọba ṣe máa ra igi sí kílẹ̀ ṣe máa tà fún mi ìjọ tó tọ́ bẹ́ẹ̀. mọ́mí yín ló dẹ̀ kí wá ṣèyàn bẹ́ẹ̀ sí wa o ẹ̀ mọ́mí mi wá sílé báyìí. máa kó kí fún mi ṣe ti ẹ ṣe ẹ ṣe ẹ ṣe kí bọ̀dá mú ìwà bọ̀dá mú ìwà ẹ wò é mo understand gbogbo nǹkan tẹ̀ ń ṣe yìí o kí ló ṣẹlẹ̀ ah ah ẹ rẹ̀ ṣe kíá ẹ ṣe kíá náà o ẹ bọ́ọ̀ lẹ ṣe báyìí kí mú ìyàwó wálé látijọ́ ìyẹ́kọ̀ọ́ ẹ̀ dáhùn. ṣé ó dìgbà tí àwọn ọmọ bá pè é lọkùn ṣé nǹkan tẹ fẹ́ nìyẹn ẹ ẹ ṣe mú gbogbo ipa tẹ kú ní nípa ní mímì bọ́ọ̀ lẹ ṣe báyìí náà o ẹ rẹ̀ ṣe kíá kẹ́gbọ́n kan tá à ń sọ báyìí ẹ ó ga ọ torí èmi ò understand o mo ò understand o nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí. díẹ̀ ń tẹ̀lé ọkàn lọ́wọ́ ẹ̀ nínú gbogbo nǹkan tó ti mú tó sọ sí ilé ẹ̀ ṣe mo sọ pé lọ́jọ́ ọkùnrin ẹ̀ ó ní iye ipa tí mo kó rẹ̀ now ṣé irú láìfì yẹn ló fẹ́ kí èmi náà tún wá máa lè fi tí wọ́n máa hand down fún ìwà àtọkọ ẹ̀ yeah what's the end ẹ̀. ẹ ah, wọ ìwọ láti wọ́n ṣọ́ ọkọ̀ ṣọ́ọ̀rẹ́ tí mo bá ní sọ nìyẹn. so jẹ́ ń bí ẹ náà ilé tó wò yìí ṣé o fi pé mo nílé ni it's a rented apartment oníwà tọkọ ẹ gbélé kékeré kan ẹ ti bímọ méjì so ṣe kéèmí wá máa bí kéèyàn kan wá fún mi lówó bí mi ṣe ń fún ìwà tọkọ ẹ irú life tó fẹ́ kéèmí ni ó ṣe pé mo fi ń yọ yín anyway but jẹ́ n sọ fún ẹ o èmi ò lè wá lọ fẹ́ ìyàwó tí mo ti mo ì ra mọ́tò mo ì kọ́lé ti tèmi tàbí kí n ti rà á ni so tíyàwó mi bá jáde sí pẹ̀lú àwọn ọmọ wọn lọ báyìí wọn máa fly báyìí káàkiri àyà mi á máa já pé à ah, pé wọ́n ti lọ kó sínú gọ́tà o àwọn tí wọ́n ti lọ gbá wọn òun sáré mu lọ gbòbí that would not be my portion táyà mi á máa já irú wa pálapàla wo nìyẹn náà. ẹ wo wo yàrá orí eléyìí ẹ bá mi ẹ bá mi bá sọ̀rọ̀. orí ẹni ò pé èèyàn ṣe máa ń sọ ọ̀sẹ̀ àgbàlagbà lọ́dún ọlọ́dún tó kásá kásá kásá kásá. náà ẹ fílẹ̀ ẹjẹ ẹjẹ tẹ ẹjẹ lù lọ́rọ̀ díẹ̀. orí ẹni òkúrẹ́ ọ̀dẹ kẹ́ni ọ̀ ó jáde ayé ń si ọ́ ayé ń si ọ́ báyìí fún ọmọdé bèbè bí kí á bí bá kú wọ́n kà kú fọ̀ dátì tó sì kẹ̀kẹ́ nù báyìí fún. wọ́n bẹ́ẹ̀ torí tiẹ̀ mo ṣe mú kíní ìwọ ìfẹ́ kó gbé mi tó dé kòtò ìwọ ẹlọ́gbẹ́ mi mú ilé ìwé láti kó lè mọ̀ pé ọlọ́run máa ń pè yẹn nígbà tẹ́ bá rò alẹ́ àdáná náà pè mí. sórí ayé àbá tí ọ ni ọmọ ìbò ń dín bọ́ ọ̀sọ̀ irú ilé ọmọ ẹlẹ́nu ẹ̀ dín bọ́ ọ̀sọ̀ bí kan máa ń ti ọ ó sì jẹ́ kí gbogbo ẹbí mọ̀ ìrú ọ̀bà ní mọ́tò ọ̀bà ra mọ́tò ẹ̀yìn nìkan nìkan kan nígbà wọn bí ọ ìtàn àpótí ìyá rẹ mu wọ́n gba ìgbẹ́ kúrò lójú ẹ̀ báyìí ni wọ́n kò fún ìyá rẹ̀ tí ó mú wọ́n gun ẹ̀ sí ẹ̀yìn báyìí. a fi ẹsẹ̀ rìn máìlì mẹ́rin ká tó délé ìyá ọ̀kọ́mọ rẹ náà ká tó rí owó ṣe oúnjẹ ẹ̀mí wọ́n fẹ́ bọ́ bí kò bá ń ṣe ẹranko níjà kó mẹ màmá bá ṣe sọ́fà tó tẹ́lẹ̀ màmá kọ́ wèrè alẹ́ òní tètè bímọ báyìí ìní jójó orí burúkú tí mo jó mo mú ọtí yó níbi pé mo kọ́ ẹnu wọn sí kọ́ wá bímọ kọ́ fẹ́ yàwó stress ten go through ṣé irú nǹkan bẹ́ẹ̀ ni máa jẹ́ káwọn ọmọ tèmi náà go through láyé ìgbà yẹn èmi ò lè fẹ́ káwọn ọmọ mi go through that same kind of process. ọ̀dẹ̀ ni wọ́n sì kẹ́ wọ́n go through ẹ̀ ah, wọ́n go through ẹ̀ wọ́n eh, eh, eh, wọ́n èmi àwọn bẹ́ẹ̀ àti bàbá bẹ́ẹ̀ rẹ̀. kò lè ṣẹlẹ̀ kò lè ṣẹlẹ̀ sórí àwọn tí ń bọ ọfà wò kó lẹ́yìn wo bí òkú bó ti ń jẹun lé ọlọ́mọ òun ní ń jẹ o tọ́mọ̀ pẹ̀lú ọ̀nà kan. ta ló kó bó. tọ́ba jẹ́ ń potẹ́ǹsì ni ọ́ kó o sọ fún ayú ipò tẹ́ǹsì ẹ wò bá a bá lè ṣe sọ ọ kámẹ náà ṣe fún ọ. èmi ò ń ṣòkòbó àìmọye ọmọ mo ṣe wọn lè ṣe ṣeré ni. òkòbó èmi máa ń ó ṣe ká ẹ ṣe pa èèyàn mélòó ní ti ń tutọ́ oyún oríṣi méje ńlọ́wà o ní kankan mú nú ẹ. family planning lèmi ń ṣe mo ń lo protection. oyún méje lọ́wà o ní kankan fílẹ̀ mbẹ́ a ní oyún onítọ́ bójú bá ti ń dúró sí wọn lára báyìí pú ẹ̀ pú ẹ̀ bóbá yẹn bá sì rí èèyàn gbọ́ oyún rẹ̀ agolo tọ́ ní ọ̀dà kẹsẹ̀ máa wú ó ní méjì èé ń kasẹ̀ lẹ́yìn ẹsẹ̀ àwọn asẹ̀ wọn lórí ibú ọ̀yọ́ ń bi ẹ̀yìn ẹsẹ̀ wọn bì bó ṣùgbọ́n dúró sí wọn lára oyún olóorun èyí ò ní dáyà ń pèsè jù mo bá ń lọ Ṣàngó mo gbé ọ l'Abẹ́òkúta mo bá bọ́ lẹ́mẹ̀ tó tún túmọ́tò èkó wọ̀ wọ́n tún kọjá Ṣàngó wọ́n jọ sóṣòdì oyún kan nù oyún oníná orí iná bò wọ́n lórí ni mo yẹn kẹsẹ̀ oyún alábẹ̀sẹ̀ wọn di mẹ́fà oyún ẹlẹ́ẹ̀keje ńlẹ́lẹ́ẹ̀bì orí kankan fún yẹn ní oyún méjèèje dáadáa wèrè ló ń bá kiri bóyá nítorí nítorí àrà fún wa ló rò pé bóyá a nílé sọ̀rọ̀ mọ́ mọ́ lu aago ìwà ni gbogbo nǹkan tó jẹ́ property ẹ mo kó wá ni aago wèrè tó fún mi ń gbọ́ ọdún rè ìtọ́jú mi ti rí lórí ẹ̀ bí kí bátìrì kú lẹ́sẹ̀ bá mú bátìrì lọ́ọ̀lù kẹrin kan tó rí aago lórí ikú tó fún mi ń gbọ́ ọdún rè. ẹ mọ nǹkan tí mo fún yín ó dà bóyá ìjì ara yín gbóná ni. ẹ̀jẹ̀ tèmi gbóná ẹ̀jẹ̀ yàrá yìí gbóná bí wà ẹ̀yà aláìyá rẹ̀ ẹ̀jẹ̀ gbóná bẹ́ẹ̀ ọlọ kò fẹ́ já wèrè ní ọ̀nà sáàlù kò máa ń bá ṣẹlẹ̀ ni. ẹ mọ aago tí mo fún yín. aago kí ló fún mi aago wèrè ló fún mi tí ń kó bá mi kò sí ilé aláàánú tí mo dé jẹ́ fún mi lówó ó kọ́ kàmí kí balẹ̀ ẹ tó a bá ní toothpick lẹ́nu ẹ̀ aláàánú olóúnjẹ ó jìnà sí wọn ní oúnjẹ rẹ wọn ò security tó wà security náà bá jóná gbogbo gbèsè tí sẹ́gbẹ́ bá jẹ gbẹ́rún mọ́lẹ̀ ní ọ̀sán tí ọba jóná tí ọba kú gbèmí náà wà ní. ẹlẹ́ẹ̀fẹ́ nǹkan mo lè máa fẹ́ lómi. èyí sì pa security náírà wo ọmọ inú rẹ rè ọ wà ń bí ìkómọ rẹ ìwọ mo fún láti owó sí à dọ́sìnì mẹ́ta tí wọ́n lọ gbà káyìn kó ló di pójò bẹ̀rẹ̀ wèrè ní tí mímọ ẹlẹ́dẹ̀ ní tókòyè bẹ́ẹ̀ ní sí yóò lòlú. ẹ fi mi lówó àbí èmi mo san owó nǹkan tó ṣe. mo ìwọ wọn lọ fún mi lówó tó fi lọ kó sí àdúrà nígbà tó ń bímọ àbí kílẹ̀ sọ. nígbà kó máa tiẹ̀ gángan tó ń tí wọ́n bí òun. màmá ọdún mélòó ni ọ nígbà wọn ń ṣe kó máa tiẹ̀. nígbà tó bímọ sàrà yọ sí ọgbà náà ni wọn lọ gbàjọ wọlé mọ iye ọwọ́ tó kó tó fi lọ́sẹ̀ wàhálà orí kúkú ilé iṣẹ́ mi náà débi kó bẹ̀rẹ̀. èyí lójókòó yìí ó ti bímọ bí méjì wọ́n sì ṣẹ́yìn ẹlẹ́ẹ̀kẹta mi ẹlẹ́dẹ̀ lójókòó yìí. dáàdì. mo rò pé wọ́n ti ṣe ṣé màá sí ọ sórí òbúrú. nígbà tó lè bá ń bímọ táwọn ọmọ rẹ̀ ń gbé ẹ̀ lọ́nkú sórí pé nǹkan méjì ti ń ṣe ọ́. láwẹ̀lì ni ìkànga wo ni àbí láwẹ̀lì wo bí àwọn wèrè bó olórí burúkú yín lẹ́yìn sọ accept to God accept to God àwọn mẹ́rin sọ mo ṣépè fọlọ́ ní pèbè ṣé o bá mi yé tọ́ba afẹ́ pípé ẹbí kọjá o mo fún ọ láti ṣe di December ọmọdé yóò bí December yóò ti bí ní sẹ́rẹ́ èrèlé ẹrẹ́ náà igbe èbìbí okudu agẹmọ ogun ọwẹrẹ ọwàrà belu ọpẹ tọ́wọ́ bá ti fún yẹn lóyún ní dìsẹ́mbà tẹ́ ń pè ní ọwàrà eh, eh, eh, belu ọpẹ tí ọba rí mi nínú ilé ẹ̀ àpò fún mẹ́wọ́n náírà kó pèmí ní ọmọ àlè kí n má gbà lọ́wọ́ ẹ̀. kò tẹ ní ìbọ̀dá mi ẹ wo. ìwọ tó bá ti ń lọ mú àgbọn yẹn kó fún ọkọ ẹ ó máa wúlò fún. tó fún ní aago tó ń fọkọ ẹ tí n bá pa ọkọ ẹ kó sọ pé kó pèmí ní ọmọ àlè. kí lẹ fẹ́ pọkọ ẹ fún. ìkọlù aago tèmi ẹlẹ́ẹ̀fago mo dẹ̀ máa fẹ́ lomi. tẹ́mi lẹ́mi ọ̀fago tẹ́mi lẹ́mi ọ̀fago àbí. mo bí alákàrà ọwọ́ mi kò ní mo rò pé wẹ̀rẹ̀ tí n bá gba ọwọ́ lọ́wọ́ ẹ̀ kó kùn mí máa lè. ẹ wo smart wọ máa lọ́tà máa fún ẹ lówó ń bẹ̀jà. mo ṣe lè débi ọtẹ lọ́rùn màláìka tó wà ní sáàjì òrùn oyin sí àìní orí mi gbóná ní mo fi débi ìsìn nítorí ẹ láàkúnlẹ̀ padà náà. owó tí mo fi wọn mọ́tò wà ń kọ́ owó tẹ fi gbé mọ́tò bá wọ̀ ẹ̀yin lẹ sọ pé ẹ̀rìn wá síbi pẹ́jẹ̀ yín gbóná ni pé ó dẹ̀ tẹ̀yìn lọ́rùn mo lè wá fún yín lówó nsìnkẹ́ á tún máa fi ṣépè fún mi ẹ̀jẹ̀ tẹ̀mí gbóná débi ẹ̀jẹ̀ yàrá ìyá rẹ̀ ní gbóná bí ó wà oh. wẹ̀rẹ̀ kò burúkú yìí. mo bá fún ọ mo yẹ ẹ dà o. tí ìgbà ti lu pankárẹ́jì kí fún aládé ẹ̀sẹ̀ kan abọ́ nílé. kí lè bẹ́ẹ̀ lù pa fún. ó fún ní owó. kí ló ti ṣe ní fún lówó ẹ̀yin lẹ́sọ́pẹ́ rìn wá kó dẹ̀ tẹ̀ yín lọ́rùn. kémi tó lè lọ ayé ìsọmọ gidi. ẹ̀yin kọ́lẹ́ lé ẹ̀jẹ̀ yín gbóná bẹ́ẹ̀ fẹ́ ẹgbẹ́ jẹ. nígbà tó ojú àárọ̀ ti bẹ̀rẹ̀ ní ọ̀kọ́ mọ́ ẹ̀mọ́ fi gọ̀gọ̀ fà ó àfi gọ̀gọ̀ fà á òun ọwọ́ mi ò tó lòkè àfi gọ̀gọ̀ rẹ̀ bẹ̀ẹ̀dá sáré dandan kò ń la wàhálà àìlè ní sùúrù forí èèyàn arọra bẹ́ẹ̀ lẹ ṣe bẹ̀ẹ̀dá sọ pé tèlé tẹ̀rọ kò ń la èrè ò ń bẹ o kò sóhun adáláyé tá ò dá sílẹ̀ bóyá máa fi gọ̀ọ̀gọ̀ fá o máa fi gọ̀ọ̀gọ̀ fá òun ọwọ́ mi ò tó lòkè máa fi gọ̀ọ̀gọ̀ rè bẹ́ẹ̀ sáré dandan kó ń là wàhálà ni ayé owó láyé dẹ̀dà kò sáforí tì mọ́ kí ló wá dé tá ò sí. ìyá bàtíà bàtíà. bàtà ti báyìí náà bèbí máa wà lẹ́yìn. bàtíà ò tí ì dé nìyẹn o ah, yá jókòó ni lọ nílùú da ọ̀rọ̀ tí là ń sọ̀rọ̀ ń pa èyí. ó ṣe pẹ́ dé yìí á jẹ́ pé ó ní àwọn ìdíwọ́ kan lọ́nà nìyẹn lédè pẹ́ dé ní sùúrù. àárọ̀ jẹ káwọn àlọ́ lè kó ní rísì. kí ẹ lọ bá lè á sì mú kọta fẹ́ mú lé àmọ́ àgbàbẹ̀ lóbi tá a lọ. ṣé a máa tọ́ ní òkòkòrò lọ ní ìyá abájà lọ. kò sí nǹkan tí mi ò lè tó ní òkòkòrò ṣe láyé. ẹ káwa lọ lé. kí ló dé. ọ̀rọ̀ tí là ń sọ̀rọ̀ èyí. ó ṣe wá nífẹ̀ẹ́ ọtí báyìí. ọtí tá à ń sọ̀rọ̀ nípa èyí kò sí nǹkan tí èyí gbọ́dọ̀ máa ṣe ilé ayé tó gbọ́dọ̀ jọ̀rọ̀ ọtí lọ bí mo ṣe wà yìí kéèyàn gbalé kó gba mọ́tò kó gba gbogbo nǹkan ní mi ó bà pé mi o kódà kéèyàn gba ọmọ tí mo bí ó pé mi ju kéèyàn gbọ́ tí lọ́ọ̀rì lọ gbogbo èèyàn tó bá rò kó fẹ́ gbọ́ tí lọ́ọ̀rì ayé ò tọ̀ wọ́n nira. sábúrì sábúrì sábúrì tí ẹ bá wò oṣù tó bá ní òun fẹ́ gbọ́mọ tó gùn lọ́wọ́ ẹ̀ ń kọ́. Ah! wọ́n gbọ́mọ tó gùn lọ́wọ́ mi wọ́n lè gbà torí pé mo ọfíìsà lọ fi fẹ́ níbi tó wà náà ni mo gbogbo ẹ̀ tó bá ti wá rò kó fẹ́ gbọ́ sí lọ́wọ́ ah ayé tó máa bàjẹ́ máa bẹ̀ ta ṣé a máa lè. ó dà ó dà ṣé o mọ bẹ máa bẹ ṣé o mọ bẹ ṣé o mọ bẹ. ọ̀rẹ́ làwọn ṣe ọ̀rẹ́ làwọn ṣe. mábọ̀ ọ̀rẹ́ làwọn. Ah! lele lele lele lala lala lala lala lala lele àrẹ̀kọ́ yẹn tún bọ̀ lọ́rọ̀ mi kẹrìnkọ́ ti la má bá lọ wíṣí ó là. lábẹ́bẹ́ lábẹ́bẹ́ lábẹ́bẹ́ lábẹ́bẹ́ kò jáyé jù kí lè ṣẹlẹ̀ bọ̀lẹ̀ lọ́wọ́lẹ̀. àwa ń bọ̀ láti sọ ẹ ní títí títí àárí ẹ àjókòó sórí iṣẹ́ àwọn àwọn aago mẹ́wàá ti fẹ́rẹ̀ lù kí ní tá mọ̀ jẹ́ lórí bọ́tà. kò dáa ìyẹn ò dáa kí ló dé tẹ́ fún onímọ́tò lówó kó tètè kó oníṣẹ́ lọ sí tẹ́gbẹ́ tó. gòkè ni ṣé àtìtáwò rè báyìí ó ti rẹ ilé. ẹyà bájà nǹkan tó ń sọ ni pé a ti dé ṣọ́ọ̀bù ẹ̀ àwa fẹ́ mu ọtí láàárọ̀ yìí àwọn abẹ́ ṣọ́ọ̀bù tó dẹ̀ láṣẹ wá ẹ̀ wálé. ẹ kó tí wàá láyé máa lọ ìgbẹ́ kéjì ẹ̀ lọ. lọ́gùn ẹ̀ ẹ̀ irọ́ ìgbà kan ìwé kò lọ bẹ́ẹ̀. ọ̀ ọ̀ pátá pátá wọ́n máa lọ kó máa lọ èmi kò ti ṣetán òun táwọn ifọ̀ ẹni pé nìṣó ṣọ́ọ̀bù kó lọ ṣọ́ọ̀bù ká gbé ìkọlura. Mú táàmù ọ̀jẹ́ táàmù ọ̀jẹ́ ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù àfẹ́ mú. Àní àfẹ́ mú. Àwa àti fi ṣọ́ọ̀bù àwa méjèèjì àti ṣọ́ọ̀bù a fẹ́ mú nǹkan gidi jẹ́dì. ooo ẹ fẹ́ rọ̀ọ̀tì ẹ tún bá mi lè ṣọ́ọ̀bù ah, ẹ bá mi ah. ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ èmi ò tí ì lè ṣọ́ọ̀bù torí fàájà nù ó ti pọ̀ jù mo ti mo mú nǹkan lánàá yẹn mo ti sùn eh? mo ṣe jìn sí i ah! mi ò tí ì lè ṣọ́ọ̀bù rárá. ó ti bàjí lánàá. fàájà náà yóò tún pọ̀ jù eh. fàájì wọra mo wọra kí lọmọ wa gbàgbé sùn. ọlọgógó náà ti. Eh? lánàá àwọn náà wà bẹ́ẹ̀ gógó náà ti gbogbo wa lára bẹ́ẹ̀ ọba gbogbo wa ìjọba gbogbo àti gbogbo wa gbà fún àjọwò abẹ́ tí gbogbo everybody ṣe we are madness together. lórí burúkú yìí kò gbére gbé kí tó ṣe bẹ́ẹ̀ lánàá ah, kọ́lọ́ ń ṣàánú wa kọ́lọ́ máa jẹ ká bí mo ṣì kò gbére ọmọ òṣì. adamọ ṣe pé kí ló tá a mọ̀ jẹ́ wà lọ sí ṣọ́ọ̀bù kálọ́ mú kọ́. ẹ eh, ẹ kí eh, wàá lọ sí ṣọ́ọ̀bù èyí eh. lọ ṣe fàájì. báwa èdè lọ́ba àwọn tó ń ṣe àjà ìtàrí owó tó lọ ajá sáré ohun jóná wọn láì lọ́mọ jẹ káwọn àríwó àṣà tán ló nígboro ní ìsìn pé ẹṣin. ẹṣin kọ̀lọ̀kọ̀lọ̀ ẹṣin kọ̀lọ̀kọ̀lọ̀. ẹṣin mo gbéra nǹkan tó ń sọ sí i ẹ torí awòge ẹ ṣe nǹkan tó ṣẹlẹ̀ nísìnyí ẹ jà lọ ẹ jẹ́ ká gbéra ká máa lọ ṣòwò. wàá gbọ́ bàbá dọ̀hùn a máa pé ìjẹ̀bù àwa bá wà ní joint iṣẹ́ ògbó ẹ̀. ta ló bú ẹ ta ló bú ẹ. lóṣèlú bú mi. èmi ò gbọ́ kẹta wa ìjẹ̀bú a máa pè é lórí fóònù kó wá bá wa kó wá kó wá bá wa ní ṣọ́ọ̀bù kájọ mú wọn. ó ẹ bá pè jẹ̀bú. a máa pè jẹ̀bú. ìkẹta yìí ẹjọ́ máa ṣe fàájì. Ah! ẹjọ́ máa bọ́tà yìí sọ̀rọ̀ jẹ́jẹ́ lẹ́yìn oníbàárà mi ẹni mo gbádùn ah! ẹni gbọ́dọ̀ mi lè wà àwa náà ò lè wà ókè nítorí gbogbo wa bá ti wà ókè Ah, oh, oh, oh. everybody is wà ókè báyìí a wà bá we are madmen máa fún ìyà jẹ mí o máa fòṣì ta mí. ọba rẹ máa fara rẹ. òun yẹn sanwó-ilé sanwó nepa security ra epo fún jẹ́ni àmì kí ló kù kò tó kù náà rẹ̀ àwọn kan máa dé wọn bẹ̀rẹ̀ sí ní rọ̀ nínú wọn láì mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ òyì tí ṣe kíní kan òyì tí ìfẹ́yàwó ṣìgbà òyì ìbímọ ṣé èmi màá bímọ nù ìyá look at what is left owó owó owó tá à ń sọ náà nìyí o òun ni òtún tíyan lè tùjọ láti fi ra anything meaningful fúnra ẹ̀ èlò gan-an ló kù èlò. Yes. Hello, madam. Ẹ káàrún sá mo ní kí n rán yín létí owó tẹ́lẹ̀ ẹ fún mi yẹn. wo um, um, má bí um, no no no mo gbàgbé ẹ̀kan fún mi dé ìparí oṣù máa gbìyànjú máa tún kọjọ máa rọ ọ̀sẹ̀. kódà nǹkan tó fẹ́ fi ṣe ti ń bọ́ sí late ẹ̀dà kí mo ṣàlàyé fún yín. kò ń ṣe kó easy fèmí náà má gbìyànjú ni ọkọ máa try try láti understand pẹ̀lú. ìjọ́bọ̀dá mi ojú ò ní tì o. Thank you very much, Sam. I appreciate it. Yeah, all right. Yeah, we'll dín nìyẹn five hundred k tí mo sọ fún ẹ kọ. ó ó ó ti yé mi wípé tí bá ti débi báyìí kí n attend sáwọn friends mi dáadáa i'm doing that already. be my leg attend to friend I mean the five hundred k. obìnrin so gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ nínú ilé yìí látìgbà tó ti dé the time yìí o ò tí ì gbàgbé five hundred k. mo fọ́ ni báwo mo ṣe máa gbé five hundred thousand. okay i'm um, kí ni time sọ lọ́wọ́ tiẹ̀ èmi ti rí ìtí time tèmi sọ. please quarter to five. okay in two hours time wàrà láti. two hours. Yeah. that's my baby. i love you. okay, okay. thank you baby thank you darling you know i love you. so take a along. Uh, what. Ah. take a along now. oh no yanni mi lè ṣe I'm with my friends. Go here. No, understand now. Wait talk on phone. No, no, no, I see. Mm, mm, mm. So, ṣé o máa bẹ̀rẹ̀? Mm, ṣé o ṣe ń sin ni? Àṣù ṣé àtẹ̀lé nǹkan àbí kí n ní tẹ́lẹ̀ jọ? Ní kí n jàre. Ẹ̀yin lẹ sọ pé kí n lọ kò ń ṣe pé kí n dìde tán kẹ mọ́rọ̀ mi bẹnu. Ṣé o ṣe ń sin ni? Àṣù ṣé ṣe five hundred naira wọn. k five thousand ló lóun máa fún in two hours. làwọn kan lè máa sọ pé ṣé ó pọ̀ ni kò pọ̀ náà wọn. ìgbà wo ló rò pé èyí máa lè tu five hundred thousand àbí kí n yọnu sálárì mi five thousand kí n fún obìnrin tí ò ń ṣe ìyàwó mi tí ò ń ṣe màmá mi. Ah, ẹ̀bùn dùnà I mean this, this is too much this is not insanity two hours five hundred thousand malanso ẹ ò lè fi rẹ wá wà ìwọ tó ṣòbá parí ò lè gbowó salary ẹ̀nà nìyẹn <laughs> àwa business làwọn ṣe wọ businessmen anytime tí alátìlẹ́ ìdún kalẹ̀ máa wà all right but ìwọ oh, you can't compare yourself you can't. five fẹ́ ṣe tí mo sọ fún látọjọ́ ọjọ́ yìí ah, ìmọ̀ àti kẹ́hìndé inú kan ló kú tá a ti sọ̀tọ̀ kódà kẹ́hìndé gan ti sọ̀rọ̀ àti bẹ́ẹ̀ ìmọ̀ tí ẹ ti sọ kọ́kọ́ rárá ń bẹ̀. Ah, ọjọ́ wa ni last day wa. ọjọ́ tíìsì. ti dé tán. ìwà àti kẹ́hìndé ló kú. Ah, bẹ́ẹ̀ ni. ìjọ tuesday then last day. bẹ́ẹ̀ ni. 啊。 eh, má mi kí ló máa wá ṣe bá jẹ mí lówó sọ ọmọ tó jẹ mí lówó sọ. wọ́n lọ sínú mo bẹ̀ bá tí mo gbé kaná lọ gbé tí o. àánú gbọ́dọ̀ ṣe junior wa kì í o mo wo kìíní kan mo rò pé àti cd jẹ ní five thousand five hundred bóyá ká ta fóònù tàbá lè ta fóònù tó bá dẹ̀ lọ bá àti cd tó kí fún dáadáa ẹ má lọ bá jà ní o dáadáa ò lè jà àwọn lẹ́ni tó gbójú o tẹ́mi bá lọ bá mi nílé iṣẹ́ kankan àmọ́ tí wàá kápẹ́ tẹ́ bá múra yín lẹ́yìn ẹ máa méjì ọkọ̀ ìgbowó yẹn lọ́wọ́ ẹ̀ ni kò fẹ́ fún mi ní ọwọ́ lágbára lójú ni wọn bá gidi ètò dẹ̀ tún kù àpàdé tún ta àkà ìwọ̀n máa mi ò lè rán fóònù ju one thousand ní ẹ̀ ṣe gbogbo ni ó ní ẹ lọ sin ìgbà tẹ́ bá sin gbogbo àwọn tó wá kógi tó fi ṣe ìyàwó á pè. ṣé ìyá ni kò máa fún ṣé ti dáwọ́ sí tó jẹ́ fún àwọn àwọn àwọn ọkọ tẹ́mi ò lè ṣe wà débẹ̀ ra gbogbo ọjà wọn wò á fún ẹ lówó wá ní wọ́n fẹ́ sún wa ìlú àtàkùrọ̀ ẹ̀jẹ̀ lọ. wọ́n bá wọ́n five hundred wọ́n bá tẹ̀ fẹ́ three thousand ẹ̀ka fún mi ó jẹ́ four four thousand five hundred wọ́n lè máa ṣe ẹ lọ wá lọ bá fún ara ẹ lọ bá pa. ó rí mọ́mọ́ ni. ara fóònù jàre ló wá ṣe fóònù mi wá ṣe fóònù dá báyìí mo tún sọ pé tí bá ti ṣe ń sìn kí n máa bọ̀ nílé ọlọ́run tó máa ṣe ẹ̀yìn méjì ètí ẹ̀ wá wá sọ́dọ̀ mi báyìí. Ah, ìwọ jíde lójoojúmọ́ ni mo ti ń bá ẹ sọ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ kò sí ọ̀nà tí mo ò gbé ọ̀rọ̀ bó ṣe máa connect mi mo ti bá ẹ ceaselessly pẹ̀lú ẹ̀ náà ló ṣe máa sọ fún mi pé ah ìgbà mi sùúrù mi you have to take patience you have to wait on God look nǹkan tí mo bá ẹ sọ nìyẹn and ìwọ kẹ̀dẹ̀ rí fẹ́ mi ọlọ́run dẹ̀ máa ṣe ẹsẹ̀ méjì lẹ́wọ̀n àgbáyé so I'm putting it to the both of you. Ẹ fọ̀nà wọn ni. Káfí, of course. I mean, I'm to, but bá ṣe ń jẹ bá ṣe ń tá a fi wá alright báyìí jẹ́ ká fi yọ tá a bá fi yọ jẹ́ kó náà jẹ́ yọ kò lè nà ọ́ ó ṣàmọ̀ pa àníṣẹ́ méjì ju clearing and lọ àwọn náà là ń ṣe now nothing more nothing less. ẹ eh, ẹ look look Fẹ́mi Fẹ́mi still news nìyẹn ah, gbogbo ẹni tó bá ń ṣe business nsìn àbí ẹnikẹ́ni tó bá máa rí pẹ̀lú owó tó bá máa bí àlẹ́ à ah, business ló ń ṣe tó bá rí eléyìí tó owó ti wà lọ́rẹ̀ business ló ń ṣe kò sí kò máa la ẹnu sọ fún ẹ pé àwọ ah, ẹ bó ṣe máa lọ rè o this is the blueprint tó bá ṣe báyìí o máa já báyìí tó bá ṣe báyìí ẹyin kẹ̀dẹ̀rẹ́ kí lọ́wọ́jọ́ ọ̀rẹ́ mi fún look at ẹ wo inú ilé tí mo gbé ilé mi rent mo san owó lóṣù lọ́dún lọ́dún rádà ẹ máa dúró láti first di thirty first kí n tó rí owó gbà ìgbà wo lèmi kan fẹ́ tu jọ kí n lè máa fún àwọn èèyàn lówó bí wọ́n ṣe ń ojoojúmọ́ ti máa wá sílẹ̀ ló sọ ah one good news to another ẹ̀ mo ra ilé ìfẹ́ ni ẹ mo fún ẹ nìyí ní kinní kan bàbá mi sọ pé kinní kan mo ṣe báyìí ìgbà wo lẹ rò ó pé èmi kan á tó láti lè ṣe bí àmì àwọn ẹgbẹ́ mi àwọn ọ̀rẹ́ mi. You guys just show me how I have to get myself involved in it. Yes! Eh, Ọmọ kan tó kọ́kọ́ máa ṣe, wàá kọ́kọ́ lọ fi iṣẹ́ tó ń ṣe, wàá kọ́kọ́ lọ fi sílẹ̀ wàá wá darapọ̀ mọ́ wa àwa kọ́ ẹ ní one or two things táwa náà ṣe lọ́dọ̀ tuntun wa then you start from there sọ lẹ́nu yìí náà jẹ́jẹ́ kí n fi iṣẹ́ tí mò ń ṣe sílẹ̀ and without you even giving me a clue sí nǹkan tí fẹ́ ṣe àti ọ̀nà tí máa gbà là èyí tí mò ń ṣe tí mò ń ṣe ní lọ́wọ́ oníkìnfilẹ̀. ọmọọba Rome was not built in a you need to start somewhere. ẹni tó bá wá di use that somewhere. no no dàbí ẹni kò get it right. no more get it. nǹkan tó ń sọ ni pé tó bá mọ̀ pé iṣẹ́ tó ń ṣe yẹn sálárì tó ń gbà yẹn ó ti sú ọ̀fẹ́ ṣiṣẹ́ oṣù wa quit wa dẹ̀ wá adéwà bí kan fi ẹ́ há mọ́ wa dẹ̀ bẹ̀rẹ̀ from scratch that's all. no no no Fẹ́mi ṣé ò ń gbọ́ ara ẹ kẹfì mi ha i'm not telling you pé mo fẹ́ share under anybody You náà tiẹ̀ sọ fún mi ọjọ́ want to yálé ẹ̀rí kí n sọ fẹ́ ká fún mi five naira but look i'm not yí ẹ pé fẹ́ máa tọrọ owó lọ́wọ́ ẹ kankan nù give me the blueprint ọ̀nà wo ni máa ìgbésẹ̀ wo ni máa gbé tó máa dowó. Okay, ọmọ ẹsẹ̀ yẹn wá gbé lálàkọ̀kọ̀ wá gbé lẹ́lẹ́kejì.

níbi tán lọ láàárọ̀ àjọ máa fọ́ lẹ́yìn. ẹ wá oṣù tó kọjá lẹ ẹ̀fọ́ lẹ ọ̀sẹ̀ yìí ẹ̀ tún fọ́ lẹ láàárọ̀ àjọ máa fọ́ ni kò sí ìwọ̀kọ́ tẹ̀ ń lọ. ìyá fatia ẹ ẹ fọlẹ̀ wọ́n ní kẹ́ ẹ fọlẹ̀ tí ẹ bá tiẹ̀ lè fọlẹ̀ ọmọ tẹ́ ẹ bí ó yẹ kó fọlẹ̀ tí ẹ bá fọlẹ̀ kò síbi tẹ́ ẹ lọ láàárọ̀ yìí. ọ̀rọ̀ yìí ti yé mi kí ló dé tí wọ́n gbà kàn lọ́wọ́ ẹ̀ tó dà padà kò dà bí ṣe kọ̀ tó kí ló dé tó dà á pọ̀ oṣù tó kọjá lọ ẹ̀ fọlẹ̀ ọ̀sẹ̀ tó kọjá lọ ẹ̀ fọlẹ̀. Sema Awad lọ máa ṣe tí ti yẹ ní ẹni ṣe wà ní yóò lè fọ ní lọ sí ọjà láàárọ̀ ẹ̀ ní bí a ẹ lọ kó aṣọ yín ẹ kú ìgbálẹ̀. five thousand ẹ five thousand naira five thousand naira ẹ five thousand tó bá dẹ̀ bá bàmí lé bá tí lọ sọ́jà sí àwọn eléṣu yẹn tó fi méjì eṣu ni wọn ọwọ́ dábìjọ́ tó fi bàmí lé èmi bá ti bá tẹ̀mí lọ mi ó ní bàmí lé jẹ bá tí lọ tẹ̀mí tí ó lẹ́nu owó tó wà lọ́wọ́ mi owó tó fẹ́ naira. fi rajà ọjà ni mo lọ wọ́n tó dá mi dúró lọ́nà ẹ́ nígbà tí mo lè ṣe é sí ni pé six thousand bá mi máa yọ one thousand bí bá dé ṣọ́ọ̀bù bá mi wá mi kò fi wá wá kí ló ṣẹlẹ̀ kóyún gbòòrò lọ́wọ́ ló dé ẹ̀yìn o ìjọ wo lẹ́ máa dà padà tó bá ti dàárọ̀ ọ̀la máa dà To ẹ́ tó bá ti dàárọ̀ ọ̀la wọ́n máa kó fún yín padà ẹ fi ra ilá tó bá ti di ní àárọ̀ lọ́la wọ́n máa fún yín àárọ̀ lọ́la wọ́n máa fún yín padà àárọ̀ ọ̀la ọ̀la àárọ̀ ọ̀la má kó kọjá àárọ̀ ọ̀la o àárọ̀ ọ̀la o. Yes, ma'am. fòṣìta mi. ọba rẹ̀. má fara ni mí o má má jẹ́ jìyà. ọba rẹ̀. tí ìyà bá ń jẹ ni. alu wo ọlọ́run ti ṣe àti pàdé márùn-ún tí bùbẹ́lẹ̀ ti ju àlè ìta mu. one thousand and lele gba five hundred eléyìí ó máa lọ ra gàrí ìdẹ̀ríkà kọ pẹ̀lú la hundred naira àti ata àṣìlẹ́jà sínú ilé kásáré ṣe aláṣepọ̀ àbí kí ló ní mo sọ kí mọ́mi lè ròyìn jẹjẹ tán bá dé ó yá ó yá má pẹ́. sáyé o má pẹ́ o. má fìyà jẹ mí o má fòṣù mi ọba rẹ̀ má fara ni mí o má má jẹ jìyà ọba rẹ̀ tíyà bá ń jẹ ní a sì rọmọ ẹni ọba rẹ̀ tó bá pọ̀ jù ní lọ èèyàn lè ṣìwà ọba rẹ̀ ó dẹ̀ lè mú ní ṣẹ̀ṣẹ̀ ní bàbá ìbéèrè wà kàn ṣe sọ́ra. Ah, ah. <laughs> ṣebí mi ni mo mọ wá sí báyìí o ní problem fọkànbalẹ̀. <laughs> Eh, bẹ́ẹ̀ ni mo ṣe kàn tí mi ah, àti wà gbọ́dọ̀. àmúṣọ o <laughs> ẹ ò ní bàjẹ́ eh, ẹ pẹ̀lẹ́ ẹ kú oríire kí ọ̀rẹ́ rẹ kú oríire. àyìn mú ìwá àbẹ́ ọ̀kan orí rẹ sọrí ẹlẹ́dàá rẹ o sì gbàgbọ́ ni ọ̀run mi làbára àgbọn mi rè kún wọn o ẹ tí ò sún ọṣẹ ti torí ẹlẹ́dàá rẹ sí báyìí mo bẹ́ẹ̀ dúpẹ́ lọ́wọ́ ìyá mi ọ̀pá kàlàkàlà gbogbo rẹ̀ àwọn ìdàgbọ̀nmọ̀ pé tí múmi lókè ṣe ìjà ọmọlẹ̀ ti já tiẹ̀ ní kẹrùkẹrù ó dún fá ló kan àwọn ìyá mi dùn àwọn aládùn mẹ́ta ọ̀kan ti fọ́ ọ̀kan sọnù ọ̀kan tó kù lọ́ọ́ fi ń tan ojú olójú ọmọ ọlọ́mọ ayé ò ní tan ojú olójú ọmọ ìṣe. àjọ nígbà tí mo dà á lọ́pẹ̀ tí mo kó síwájú àwọn ìyá mi sọ̀rọ̀ ọwájú oyè mi ń pa àwọn ọ̀nà mẹ́ta kan ní ìbẹ̀tọ̀ ìtọ̀ ọba sì tọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ìwò wọlé wọn ah, ṣe bàtà ah, ń lówó dùn lòdì ọmọ ṣẹ́wó rẹ̀ wẹ́wẹ́. èmi mo sọ bẹ́ẹ̀ olúwa dùbù ni mi ò kò burúkú ti tẹnu bọ́jú làwùlàwù ah, mo parọ́ kan fún ọ lánàá. ọba kò sí rọ́ọ̀bẹ ẹ̀yìn parọ́. ẹ̀yìn ọ̀wárí tẹ́lẹ̀ dá rẹ̀ rọ̀ mọ́ bá a ti mọ̀ pé àwọn ọ̀nà mẹ́ta ló lè tọ̀ nínú gba ọ̀nà tí ń bẹ ńlẹ̀ ó wá rọ́nà mẹ́ta tó lè tọ̀ yìí ń wá ka mẹ́tẹ̀ẹ̀ta fún ọ yìí tó bá wá wò mẹ́ẹ̀ ló mú torí báyìí la fi mẹ́rin láwọ̀ ọ̀rá kọ̀kọ̀ ńlá pè lákòókò adìẹ ọ̀rá kòkó adìẹ yìí ebi ọjọ́ méje ní ọ̀pá a wà á mú jáde inú àgọ̀ pẹ̀lágbàdo tá a ti ṣètò rẹ̀ tán wádìí ẹ̀ bá jáde inú àgọ̀ tó bá gbé e ó pé ó pọ̀ jù ló pé méjì àbí mẹ́ta òwárí tó bá ṣe pé mẹ́ta ló pé túmọ̀ sí pé ọdún mẹ́ta ló lò láyé lẹ́yìn ọdún mẹ́ta lọ́ọ̀fin ní mìtìmìtì tó ń pè ní owó àbí ẹ̀yìn ọ̀dà bàbá ọ̀fẹ́ kọ́dà ọkùnkà ọ̀wárẹ́lẹ̀ kejì ni làá pè ní kórìtàdé bá a bá yanjú ètò ìdán tó bu ọṣẹ tá à ń wí ìwé ẹ̀ òru ọjọ́ mọ́jú lórí rẹ̀ ó bẹ̀rẹ̀ sí í tàdé. kí orí tàdé. àmọ́ kò lè légbò kan orí ò ní dùn ọ́ yọkàn máa tàdé ọwọ́ àmọ́ défìlà ń gbogbo àtòrí tó ọba défìlà ìdí ọmọ ìjábọ̀. báwọn dín bá ti wá ń pọ̀ sí i lówó rẹ̀ ó ṣe máa ya bíi ni ó mọ ya wuyì èdè ni wàá jẹ mú ilẹ̀ ìdù ìdè ìdè tí máa ń ka wọn àwọn ìwọn. bàbá èmi ò fẹ́ bàbá èwo ni ìkẹta. èèyàn náà tún dáa ọ̀wá lẹ́lẹ́kẹta odidi ajiyọ̀ la fi ṣe abo ọ̀nà kí ilé méjì ńlá fi pẹ̀lú rẹ̀ ọ̀wá rí láàrin ọdún kan tó bá yanjú ètò ìtàn láàrin ọdún kan gbogbo ìgbà tó bá tún wáá fẹ́ jẹun péréjì kì í bá wò ó lè jẹun lẹ́ẹ̀mẹ́ta abẹ́rẹ́ lọ́dún. òòṣà yóò mọ béèrè ajiyọ abo kan lọ́wọ́ rẹ̀ ìṣeṣe kó béèrè lẹ́ẹ̀mejì ìṣeṣe kó béèrè lẹ́ẹ̀mẹ́ta àmọ́ tó bá ti ń béèrè ẹyọ kan lọ́mọ fún bọ́ọ̀ bá ti ń fún àbùṣebùṣe àmọ́ bọ́ọ̀ bá fún òòríjọ́ támì ara bá ti sọ báyìí ọjọ́ mi ara sọ nǹkan gan-an ọjọ́ náà sọjọ́ kejì ó wá pé àrírú ẹ̀rí ọjọ́ méje tọ́jọ́ keje báyìí pé tọ́ọ̀bá fún mi tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu èmi olúwa dúpọ̀ mo sọ bẹ́ẹ̀ omi ó tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu lẹ́yìn ọjọ́ keje. bàbá ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ní wípé ọ̀rẹ́ mi ò fi bẹ́ẹ̀ bọ̀ Yorùbá dáadáa Yorùbá ò dẹ̀ fi fẹ́ kí ẹ bá mi ṣàlàyé ẹ̀ fún dáadáa. ìwé ìwò fẹ́. sọ nípa ìnàkí ilé. ìnàkí ilé odidi èèyàn là á pè bẹ́ẹ̀ kéwì odidi èèyàn là á pè náà kí ilé àdàpè àwọn àgbàánu odidi abo ajiyàn ní ọmọ ìgbà lọ́rẹ́ tí ìṣó odidi èèyàn tá a pè lóbìnrin tọ́dá pé tọ́dá ń tọ́ méjì láàfin pẹ̀lú rẹ̀ ẹyọ kan ní ọmọ ìgbà ní gbogbo ìgbà araba ti ń sọ. So. bó bá ti ń ṣe yìí à kú owó òní bẹ́ẹ̀ kò sì dá mi kù ẹ̀yìn tó ọba òkè kọ ń bó lò láyé ló lò inú àkọọ́lẹ̀ rẹ̀ ti rí gan ẹ̀yìn jọ bí ọgọ́rùn-ún kan àti márùn-ún ẹ̀yìn ló lò láyé ẹ̀ kò ní dé kan wọ́n sì ṣe ti olóbìnrin yẹn. ẹ ṣe rí ìkẹta yẹn ọ̀rẹ́ mi á padà wá lórí ẹ̀ á padà wá rí yín wọ́n tó bá máa padà wá òṣìṣẹ́ kí mo má tẹ̀lé ẹ̀wọ̀n ti mọ bí báyìí ìdí nìyẹn tí mo ṣe mú wá sí ọ̀dọ̀ yín. ẹ ẹ bàbá ṣẹ́tì èmi ti ṣe tán láti ṣe tòlóbìnrin. yọ̀dà fún yọ̀dà fún tí mo fẹ́ wù. bàbá ẹ ṣe sùúrù ẹ mọ tí wọ́n máa ń jẹ. Ah, ìfara gbogbo nǹkan lọ́ọ́ máa dájọ́ sí dájọ́ sí kó dọ́jọ́ bẹ́ẹ̀ àrùn òdòṣù kò sí ẹ̀tọ́ mọ̀gbà kankan béèyàn bá ṣe lóṣù kan láyé kó lò pẹ̀lú fọkànbalẹ̀ èyí ń lọ dà àgbà ti dé bá ọ̀rẹ́ rẹ náà ẹ̀kíní ká ti á gbọ́ kó tún máa tún wọn bá tó kún kó mọ́ tó fowó lò. a padà wá rí ṣe àwọn ìpẹ́ lẹ́nu bẹ́ẹ̀ ni ẹsẹ̀ ìpẹ́ ń ta kéèké ẹ béèyàn bá ṣe wàrà wo ló là á mú mi tútù ṣé kí ni nǹkan máa ń kókó kókó bẹ́ẹ̀. ìdí tí mo ti fẹ́ kó lọ rò ní wípé ẹ mọ̀ wípé ẹ̀yin Yorùbá náà lè máa ń sọ̀rọ̀ pé ó ń déwájú ń dẹjọ́ ó ń dẹ̀yìn dasọ mi ò ní fẹ́ kó jẹ́ pé bóyá a máa sọ wípé bóyá ọ̀rẹ́ òun ló tì òun sí so mo fẹ́ kó fúnra ẹ̀ lọ rò ó so mo lè fẹ́ nìyẹn pé ẹ ti ṣe báyìí. bàbá iṣẹ́ tí èmi ti ṣe tán bí ò bá ń ṣe nǹkan tó ọ̀rẹ́ mi tún sọ pé ká lọ fi ìgbà kan lò lọ́kàn tèmi ọ èmi ti ṣe tán láti ṣe. ẹ dákun ìwọ ń jẹ ẹ má jẹ ọpẹ o ẹyọ ọ̀rọ̀ kì í dùn láàtò nǹkan ẹyọ ọ̀rọ̀ yìí dùn láàtò nǹkan kan rẹ sì ti balẹ̀ ìkápọ̀ òun ní bẹ́ńkò tiẹ̀ ni òun nígbàgbọ́n pé òun náà ṣe bí kò ti ṣe kíákíá ni mílíọ̀nù lábàámú bàbá pẹ̀lú rẹ̀ ńgbé ó bá ìdíjọ́ kejì sọ́jọ́ kẹta ó parí owó dénú. bàbá ẹ má dá lóhùn mo ṣe fẹ́ nìyẹn ẹ ṣe ká fi sílẹ̀ bẹ́ẹ̀ ṣe ti ah, ah, ibẹ̀ já mọ̀ mi kò ní ṣe wọ́n lágbára lọ. ẹ sọ ẹ ká àwọn àlọ́ ṣe yẹn lọ́wọ́ kọ́lé má fi gọ̀ọ̀gọ̀ fá o má fi gọ̀ọ̀gọ̀ fá òun ọwọ́ mi ò tó lókè fi gọ̀ọ̀gọ̀ rẹ̀ bẹ́ẹ̀ dá sáré dandan kó wùlà wàhálà ni àìlẹ ní sùúrù forí èèyàn arọra bẹ́ẹ̀ lẹ ṣe bẹ́ẹ̀ pé tèlé tẹrọ kóun là èrè ò sí ń bẹ o kò sóhun adaláyé tá ò ní dá sílẹ̀ bóyá má fi gọ́gọ́ fá o má fi gọ́gọ́ fá òun ọwọ́ mi ò tó lókè má fi gọ́gọ́ rè bẹ́ẹ̀ dá ń sáré dandan kóun wàhálà ni ayé owó láyé nẹ̀dà kò sáforí tì mọ́ kí ló wá dé ó bá jẹ́ àṣekínní yìí ojú ń kán mi ju gbogbo nǹkan tó ń sọ yìí lọ tó tún sọ yìí kí n máa lọlé náà kí n tún lọ máa rò. sórí hmm. ọ̀rọ̀ ẹ yé mi dáadáa mo dẹ̀ really understand ẹ̀ sọ̀rọ̀ mi yẹ sórí nígbà tí mi náà fẹ́ ṣe tèmi bára ṣe ń ta ẹ̀ lára ń ta èmi náà gbà yẹn ló jẹ́ kí n lọ ṣe mistake yes eléyìí tó yẹ kí n ṣe kọ́ ni mo ṣe because èmi náà rọ̀ṣì ń gbà yẹn ọ̀rẹ́ má jẹ́ kí n tàn ẹ jẹ. sórí bó ṣe ń wò mí ọjọ́ yes Oh, ọ́ <laughs> máa ọjọ́ tí mo máa lọ́mú tí mọ̀ ọ́n ìdí nìyẹn tó ṣe tí mo ṣe máa ń ṣe fàájì tí mo ṣe máa ń jayé kí n tó lè ti máa jẹ kí n tó máa lọ nìyí yes ìdí nìyẹn tí mo ṣe fẹ́ kó o lọ sílé kó o lọ rú dáadáa. ìgbà sígbà tó yàn kún lọ́rùn gbà yẹn o ò mọ̀ òkun sọ tó wù ẹ́ ni o dẹ̀ yan òun yàn kún ìwọ ilé tó fẹ́ ṣe é sìn kó fẹ́ tó pín yàn ni yes o dẹ̀ láti lọ sílé kó o lọ rú dáadáa kó o láti yàn kó kún kó mo rò pé bóyá ìkẹta yẹn náà ló máa fẹ́ ṣe kínní bọ́ èmi ò ráyè àwọn fọmọ jogún ṣe kínní kan èmi ti lóra mi lóra mi yẹ tí o kò ṣe jẹ́ nìyẹn. ẹni àwọn iṣẹ́ tí wọ́n tẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé ah, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n máa lọ tọ̀ pé ah kí ni wọ́n á báwo la ṣe ṣe o báwo ọ̀tọ̀ kan wọ́n á sọ pé ah ẹ o máa ní sùúrù ni o ẹ àsìkò ni o ẹ ọlọ́run ló máa ṣe kínní kan in fact o ti ti fẹ́ sùn but wọ́n la sọ fún yẹn sí o tẹ̀ tí mo wá sí báyìí mo rí lè dúpẹ́ lọ́wọ́ ẹ ń yan lórí wọn máa sọ nìyẹn wọn náà gbogbo wa ń pariwo but àwọn àlàmọ̀ pé ìsàlẹ̀ ọ̀rọ̀ ó lẹ́gbìn so ìwọ pátá máa ń dá sí nìyẹn o so àwọn kan máa sọ pé ìbùkún ọlọ́run ìbùkún ọlọ́run tó bá ṣe business by irọ́ ni àwọn alámọ̀kún tá ń dá sí i but ibi ń sin o ti mọ tó bá máa wá tó bá ráyè pè mí tó bá ráyè ẹ tí bá délé tí bá rò tán ìgbésẹ̀ tí máa fẹ́ gbé máa jẹ́ kó kú tó bá jẹ́ kó máa ráyè lọ́jọ́ náà ni tó bá dẹ̀ wá ní ráyè ẹ máa wá ṣùgbọ́n máa kọ́ jẹ́ kó gbọ́ náà. ẹ kò sí problem tó tó bá ti fẹ́ wá pè mí tí wọ́n bá ráyè máa tẹ̀lé ẹ tí màá dẹ̀ ráyè ó fìfì láti wá tó bó ti jẹ́ nìyẹn. máa fi gọ̀ọ̀gọ̀ fá. ẹ jẹ́ ká wọ táwọn ọmọ báyìí láyé táwọn onípadà dá sílẹ̀ bóyá má fi gọ́gọ́ fà o. má fi gọ́gọ́ fà á. òun ọwọ́ mi ò tó lókè. má fi gọ́gọ́ rẹ̀ bẹ̀ẹ̀dá sáré dandan kó ń la wàhálà ni. ó jẹun sùn yẹn sọ fún ọmọ ẹkú ṣe wọ èmi wá o. kọ̀ṣẹ́ kọ̀ṣẹ́ rárá pé rárá pé rárá pé lára pé lára pé alára pé lára pé lára pé lára pé ee mi lẹ ti rà bẹ́ẹ̀ lọ. ó lọ jíṣẹ́ fún màmí. jẹ́rẹ̀ rẹ̀ ránníṣẹ́ ìjà àmọ́jẹ́ rán ẹniṣẹ́ rẹ̀ láìkì tó tó sọ wọn tí mo sọ ti ń bọ́ sọ láti jẹ́ ìsọ̀fọ̀ combination èmi àti ẹ ò jẹ́ kó ṣe kiri ká mú anátẹ̀yìn ká wọ̀dì mo láìkì rẹ̀ mo fọ́ rẹ̀ mo mú gidigidi lé wọ́n gbọ́dọ̀ wọ àìfọ́fọ́ wọ́ra tó gbọ́dọ̀ fọ ajá fọ gbéra wọ́ra wọ́rẹ́ gbogbo ọmọ náà ń sọ tó gbọ́dọ̀ fọ ọmọ tó ń sọ ọmọ ìrìn ọmọ tó ń sọ ìwọ ọmọ náà ń sọ náà tó lára pé ẹ ká finalize the ọ̀nà rẹ̀ ṣẹlẹ̀ mo láìkì rẹ̀ mo fọ́ rẹ̀ kọ́sọ́fọ́ ò ti gbọ́ ò ti gbà yes i did i do ma yọ accept i love you iye mi náà sírù ẹ ẹlẹ́dàbí a máa jẹ mi o. èsì bí a jẹ ah, ah irú ẹ̀ sẹ́mi. bí a. ee yàrá rà dá máa ṣẹlẹ̀ ládùúgbò yìí. ẹ mi àìsàn tó di àìsàn náà di rárá pé yàrá sí mi wọ ọmọ ọmọ rẹ ọmọ wà rẹ wọ́n mi ṣe ẹ̀ kátìwọ́ọ̀kì wọn pé ọ̀ káàtà àti wọ́ọ̀kì bí ìdá tó. ó yẹ lára ẹ kó fún àyè. jọ ìgbà tó dọ̀ mí mo fọ́ lẹ́mú gbogbo ẹ̀ ọ̀ oh, ìyá lọ. Ah, ah, ah. ṣé gbádùn ṣá ẹ yà wèrè ni olóṣì. lára pé alára pé alára pé alára pé dára sí mi ṣé tó ń sọ fún mo pé ẹ lórúkọ àbí sọ dára sí mi ah, ìdí ìbẹ̀rù tí ò fáyìn ni ò fáyìn tó yẹ fún mi nílì sàn ẹ fáyìn rárá ẹ jọ ẹ wọra ẹ ọ̀rọ̀ rà ọmọdé ti gbà ọmọ àbámi lè nọ lọ. ó ti gbà ó ti gbà kẹsẹkẹsẹ. bẹ́ẹ̀ ìjẹ̀ bùbá gọ̀ ṣó láwọ̀ ẹ̀ gbà gọ̀ rẹ̀ kù. ojú mi báyìí ni mo lajúlẹ̀ báyìí tí mo lajúlẹ̀ mi fúláì tí mọ́tò ó tiẹ̀ dánú. kí ti fẹ́ ra àkọ́nìyàn tí ọkùnrin dànù sọ gbà tó lọ́ bọ́ ọmọ abọ́ọ̀nù rí bẹ́ẹ̀dì lọ́la ó gbọ́dọ̀ la. torí bó tiẹ̀ sórí bẹ́ẹ̀ni ẹ ẹ kò ìjọkọ̀ tábìlì. ẹ lára pé yàrá sí mi ọ̀la o bóòdì inú ọ̀rọ̀ burúkú yìí ojú ẹ̀ ni bóòdì kan kúkúrú. lẹ́ẹ̀kì ìsìn. n bọ̀dọ̀ lọ́bọ̀dọ̀ ti ń bọ̀. èmi ń bọ̀ láti eh, síkírù kí wá lọ́dọ̀ ìyá kádíjà ẹ̀ eh, tí ń ta jẹ̀dí. ẹ lọ gbẹ́nu òkè. ẹ gbẹ́nu òkè nìkan kọ́ olórí bùn jẹ̀dí èyí tí ó rí àwa Yorùbá a máa tara wa gan o sọ pé Yorùbá lẹ́ẹ̀bẹ̀ lọ́wọ́ rẹ̀ nǹkan mọ́ ẹ lọ ni o ẹlú àbúrò wọ́n sẹ ẹlú àbúrò wọn ni ó ní sa <laughs> ìkókó ìkókó gbọ́dọ̀ ṣe sa lẹ́yìn èèyàn ṣẹ́yìn ó gbé lọ lé lẹ́yìn olórí ibù yorùbá burú gan bẹ́ẹ̀ gbé mọ́tò rẹ lọ báyìí yorùbá délé ẹ̀ ń wá sípè fún ọ ẹ wò ó ẹ ní sùúrù ni o wọ́n ṣẹlẹ̀ sólúgbọ́n òun sólúgbọ́n ló jíìpù jẹ̀dí di olórí burúkú mọ́ àlọ́rùn. èkó ni jẹ̀dí ń gbé. bá a ṣe ń jókòó lé jẹ̀dí báyìí táǹgbà pẹlẹbẹ kan ní jẹ̀dí náà ń gba pẹlẹbẹ kan sẹ́mi lẹ́ ń kúrọ́ mọ́ mo pè jésù náà lóhùn bọ̀ kí sọ́wọ́ mọ́tò ní òrí ọmọ mọ́tò asis kọ́mí ni bàbá yẹn ń tàn wá ní thirty three year old boy thirty three years ló kó láyé bàbá yẹn ń tàn wá ní kò lè wá ní ìwúyà ọlọ́run ọmọ ní ṣe alpha ń bọ́ lójú mọ́. àmọ́ àwọn ọmọ ẹlẹ́mi kọ́ ìwà ẹ̀ ni billy white yẹn. oní ta kiri mi. ara wa àti ẹ̀ nìyẹn ngọ́ngọ́ wà nulẹ̀. o tún wá rú mọ́nulẹ̀ wọn bẹ́ẹ̀. ara mo kàn lọ kí náà yẹ bọ̀. gbáyé ẹ̀gbọ́n ilé kejì ah, ah, ọgá o sọ fún pé kí n tọrọ tó bá wù mí lára. àyè náà lẹni mí ó yà ẹ tọrọ. ẹbí <laughs> ẹbí mi. ẹbí mi nílò eh. níjà wọn abẹ orí mi kẹgbẹ lọ lọ́wọ́ eh. di dùmọ̀ tánú ah. ẹ lọ sáyẹn wọn eh. bá ń kówó bó wà nìkan ìyàwó àtọmọ ṣẹṣẹ ní ọ̀ọ́dà ìbèrè ọ̀rẹ́ rẹ. a máa ń pera. ẹ ń pera yín kò sí wàhálà wàhálà ò sí dáadáa ẹyìn n bolo la. mo lọ mo ti mú. àwọn si ọ ni. kí ló dé ẹ̀gbọ́n. Ah, ah, ẹlẹ́gàn mọ̀mọ́ ọ̀sẹ̀ báyìí wọ́n kọ́ ọmọ pé o ti rírù mi gbogbo ajá kọ́ra rẹ̀ gbà kéegun wọlé kájá mọ́ gbò kódà poli bí wọ́n gígan ó gbò wọ́n àkọjá láàmì ìnà gbowó tí mo wọ́ wèrè ni bámu bámu bámu bámu bámu. ẹ̀gbọ́n ẹ ti ń ja ẹ́sìn kankan ṣé ẹ̀gbọ́n gba gbé wa. aláàrú nù association ti ń dálẹ̀ ní gbé wa nàìjíríà limited. ẹgbẹ́ alábàárò kọ́ àní bàbá jẹ̀bú bàbá ìjẹ̀bù ọmọ ẹ lórí ibú èèyàn mọ̀ ní èmi èmi èkì wèrè tẹ́bi ara pọn mi mẹ́ta lọ́wọ́ ẹ̀ yóò sì kú yóò sì kú ẹyọ kan mọ́ ó di mẹ́rin ẹ̀yà sẹ́sẹ́ bá ti rí ilé ayé bọ̀ ilé ẹ̀ nu tó bá ti lọ síìtì yìí tó bá ti jáde ọwọ́ ọ̀tún yìí ó ti rí ijó yìí tani. bàbá ìjẹ̀bù eléyìí ò kọ́ ẹ kàn fowó sí àdè gbowó la fún irú àwọn ilé ńláńlá inú ẹkọ kọ ni ẹni tẹ́mi gan náà ń dán ni tá a fi ń sáyé nìyẹn. ṣé ò ní òfin lówó. èkó wa ẹja ajá ẹja. ẹja mi tán. ẹgbà ẹgbà ẹgbà síbẹ̀. mélòó mélòó ni. ẹ tiẹ̀ kọ́kọ́ délé mu náà kí wọ́n á ṣe inú orí ńlá tẹ̀ ní gbàgbé. mélòó ni. ẹyọ kan ló wà mí ilé kí wọ́n á ṣe inú orí tẹ̀ ní gbàgbé. orí tẹ̀ ní gbàgbé. ààrẹ tó yẹ sìn tú ta ti kẹjá àpàdé. ẹ wá wá wá wá èmi ò fẹ́ kíní o eh. nígbà kó mọ mi àwọn àfáàní ẹ̀dá pati ru o. kí ló dé bó ṣe jẹ́. bẹ́ẹ̀ wọ́n bá ṣòro fún yàn wọ́n sọ pé òde báyìí wọ́n ti ń ṣe pati yìí tètè ń dùn wọ́n ti jókòó àtẹ̀wọ́ làádà owó kọ́ mọ́mọ́gọ̀ àti sẹ́ gbogbo ẹ̀ náà ẹni bẹ́ẹ̀ ni ìdàkúrẹ́ náà ní jáánà sì àti wọn padà jẹ àkóńpàtì mi nígbà wọn ti náà wọn ò bàjẹ́ ẹni tọ́ bí tá a bẹ tó dé a ṣàdúrà gbogbo bí tí bàbá ọmọ yìí ò dé kọ́ ọmọ yìí ò dé bẹ́ẹ̀ èmi èṣù ló ẹ̀wọ̀n rí nítorí èṣù lẹ́nu pàtì mi ìlú òde tó ṣe fún mi mo fẹ́ mọ̀. tó bá di two thirty two thirty mẹjọ yẹ o ìtẹ̀tẹ̀ pé nọ́mbà tó tí ò ní lọ o two thirty lèkìtì two thirty kò sí wàhálà kò sí o. jáde wọ́n lọ sóko ó lóun ò tí ì lówó àwọn jí jáde wọ́n lọ sóko wọ́n lọ ra gì ní àmọ́ ìlú sọ bẹ́ẹ̀ olórí ìpàdé oṣù ó di ẹndì ó di ẹndì lọ́hùn lọ́hùn owó tó ní kí yáwọn oníjẹ ẹni tí ó dẹ̀ sọ pé ìjọ́ kejì òun máa mú àbá mi tí wọ́n dẹ̀ sọ pé mo ti bọ̀ èdè ló dìjẹ́ ẹni báyìí wọ́n ní pé ó tu di ẹndì kò tó sọ. wọ́n jí jáde wọ́n lọ sóko wọ́n lọ ra gì wọ́n jí jáde wọ́n lọ sóko wọ́n lọ ra gì òun tó ń bọ̀. Ah! wọ́n jí jáde wọ́n lọ ra gì olóhùn ò ní sọ bó sì wà láà èmi kò fẹ́ kó sùn bàbá wà lá. owó tó yẹn wáyá lọ́wọ́ mi ló bá mi sọ̀rọ̀ kìkì nínú tí mo dẹ̀ yá lọ́wọ́ wọ́n sọ pé wọn ò ní sọ. wọn làwọn ò ní sọ wọn ti jí lọ sọkọ ògùn kó wọn sí ilé ẹ padà wá. wọn làwọn ò ní sọ o wọn á fún yín wọn jí jáde wọn lọ sọkọ wọn lọ ra gi. màmá ẹ̀ ló sọ bẹ́ẹ̀ fún ẹ olówó àbá mi fà ah, èmi gbọ́ àbá fà. kí ni mo sọ kí lẹ̀ ń sọ. wọn ò ní bá yín fà wọn máa fún yín wọn á fún yín wọn jí jáde. èmi gan promise bá mi sọ bẹ́ẹ̀ fún ẹ bó ṣe sọ pé òun múra jà lẹ́yìn èmi gan promise ẹ̀ ṣó ti yé nísìnyí bí ṣe wà yìí ẹ́ bí iṣẹ́ rọ rírọ̀ wo orúkọ èmi àti ìdílé mi ni mo sọ lọ́wọ́lọ́wọ́ báyìí wá káwọn òbí sí wa wọn náà yẹ ẹtẹ wọn náà yẹ ẹbọsí kọta wọn tún bá má tàtó wa wọn á lè sọ ìgbà ìgbà ni mo sọ bẹ́ẹ̀ iye òkè jẹ́ òdì lówó iye òkè jáde ti lówó ṣó ti yé nísìnyí ẹ́ wọ́n fún yín ẹ kò sí wàhálà kó bá mi fà àdéhùn làdéhùn jẹ́rìí ó ti wá gbóhùn lọ́wọ́ tó sọ fún gbóhùn gbóhùn ọjọ́ kejì èdè fún yóò má ṣíkà àdéhùn ẹ́ tí ó bá jẹ́ owó alájẹsẹ́ kan fún owó làkó ẹ sì máa ṣe é má bínú máa fún yín má bínú máa. òun ló sọ bẹ́ẹ̀ fún yín. wọ́n máa fún yín. ẹ́ wọ́n máa san fún yín á san. èmi ò tẹ̀lé kó sọ bó ṣe sọ pé mo ní sọ ẹ̀rọ kó ló lè lórí tó bá náà lòun gbọ́dọ̀ àkóso pé àṣẹ ìgbẹ́ rẹ̀. ọlọ́run ò ní san o àná máa fún yín má sanwó yín. ó promise mo ń padà bọ̀ mi ní kẹ́mi wá máa sanwó bí báyìí. ìyàwó lọ́wọ́ mi. Kúrò kúrú lẹ́nu ẹ̀. Adédára sí mi, ẹ káàárọ̀. Káàárọ̀. Wọ́n mi ní kí n bèrè lọ́wọ́ pé ṣé ẹ ní gèdè. Ṣé kí n ti lọ fún ìpadà? ẹsẹ̀ kan ni mo ní ní géèmù yìí ṣá wọ́n ah, ti káńtà mi owó ti jóná nìyẹn o ah, owó ti wọ gbó. Ah. ẹyin àǹtí ẹ má bínú jáde ẹ pẹ̀lẹ́ ẹ kú gbádùn ṣé wọn ókè Ọlọ́run èmi ò tún rírú eléyìí rí o ìwọ Ọlọ́run gbogbo oore tó o bá fẹ́ ṣe láyé yìí bá ń fi oore àti èsì gbogbo bọ́kadà ò ṣe gbá wọn bí mọ́tò ò ṣe tìyẹn lulẹ̀ wọn ò ṣe jábọ́ látòrí pẹ̀tẹ́ẹ̀sì tí wọn ò di ẹlẹ́sẹ̀ kan torí oore tí yàn bá ṣe tọ́lọ́ ń bá ṣe fún yàn téèyàn wàá mà á ìmọ̀ èèyàn lẹ́sẹ̀ méjì mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ ẹ bá sọ̀rọ̀ ọmọ obìnrin kóṣù ìtọ́ parí ó gbọ́dọ̀ lẹ́sẹ̀ kan kọjá lẹ́sẹ̀ kan ló lè pè é. dáàdi wa ìgbà tí mò ń sọ̀rọ̀ ṣé mo pè yín ni àbí mo kọjú sí yín. ó jẹ kúrò ìgbésẹ̀ kan ló ní. ìgbà tí mò ń sọ̀rọ̀ ẹjọ́ ṣé mo pè yín àbí mo kọjú sí yín. níta ti ṣètẹ́ fi ń kó bára yín nù olórí ibú ẹlẹ́nu ojú ọ̀nà wèrè gbogbo owó dọ̀tí ń jáde lẹ́nu rẹ náà gbígbé yẹn jẹ rú ni bí wọn bá sì ti lọ sọrun bẹ́kìrì bí wọn bá gbé transformer àdúgbò wọn lọ kò ní kókó ńbẹ ẹ lè sí olóòórùn onídọ̀tí. oṣù yàrá tamara yìí mọ̀kàn tó kàn wọ́n kọ̀ọ̀rọ̀ ayé mi àwọn òkùnú aláyọ̀. ẹ kó wèrè lọ pẹ̀lú èjì ẹ̀ wọ́n ń ta bàbá ìjẹ̀bù ìwọ wọn fọwọ́ mọ́tò náà sẹ́sì ọ̀padà. ẹlẹ́sẹ̀ burúkú ti ń jáde lẹ́nu ẹ̀ irun kúrò ọbẹ̀ ẹgbẹ́ yẹn jẹ́rú. dé mo dé mo dé mo dé mo dé peter àti emily ah mo jẹ́.

kí ló dé mi àbá wálé bàbá jẹ̀bú ẹ̀ tó bá rẹ̀ nǹkan ṣe nù eégún méjì ní jáde lọ́dọ̀ bàbá jẹ̀bú eégún kan jáde yọmọ ìjójómọ rẹ nì ìkan jáde ẹsẹ̀ kẹ́ mo ní irú wọn ní ẹ̀ lọ yìí àwọn òrìṣẹ́ nù. àwọn kò tí wọn nù. táyé dà. ókè àwọn gara àwọn gara ọgá ẹjẹ wà àwọn gara àwọn gara ìgara ni ẹ mọ̀ òun lélẹ̀ méjì méjì méjì méjì ẹ̀yà ẹgbà ah. ṣẹ́tìrì ẹ máa jẹ́ lọ. àwọn ẹbí òní mọ̀ kó ti yá ìwé rẹ̀ ah, kí wèrè yìí mo ti jẹ gbèsè burúkú rẹ ni bóò ni ọmọ mi wo ọkàn mi ti sọ pé bóò ah! ni wá àìní mo àwọn òpin mo mọ sọpráìsì ọmọ ẹ lónìí o àtọwọ́ wa ọ̀sẹ̀ kan ó dán mi lọ́rùn. ẹ ti gbowó lẹ ti amú tí báyìí. ọ ọ ọ wò tí ẹ. ẹ ti gbowó múgà múgà múgà. ẹ ti gbowó àbí. ẹ múgà múgà múgà tí ó ti ṣí. mo ti sọ fún obìnrin tí ń tọ́tí pé àbúrò mi tí ó sanwó ọfẹ́ yìí dé o ṣe wá mú ì ọ̀dà gọ́mẹ́ntà pé ọ̀jẹ̀nu sí owó ẹ̀ tí wọ́n bá ní kó ní ká kó ọmọ ẹ̀jẹ̀ sí owó ẹ̀ agbépo ní ọ̀padà sàmí o ìgbẹ́ líle ní ọ̀jẹ̀ àbí rírọ̀ ẹ̀ ò ti jẹ́nu sí owó ẹ̀ nù. ẹ̀gbọ́n ti ẹ ti jẹ géèmù tí mo fún yín náà ṣé nǹkan ò sí ọ ṣé àjọ sọ̀rọ̀ géèmù oní rí ọ̀n two thirty mo sì ti débi láti gbà yẹn mo retí pé ọ̀fẹ́ ẹ̀dẹ́ o one thousand tó fún mi àti fún mi jẹ̀dí mo á ní ká fún mi ní. ó di kírètì kan mẹ́ àti tọwọ́ ẹ̀ ẹ jẹ́ kírètì kan. ẹ̀rọ títọ́rùn ni ẹ̀ tún sọ tí mo fún yín gbọ́ single two thirty ó ní àbẹ́rẹ́ ó lélẹ́yìí. irú ọ̀rọ̀ orí burúkú ò lọ sọ fún mi géèmù mo bá ọ̀ta géèmù lánàá ni ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀. ẹ ní báwọn bí two thirty. two thirty two ṣe ọ̀nà fún ilé ẹ̀kọ́ yẹn ẹ dáhùn yẹn gbowó tán ń lọ ni. àbí lórí burúkú ni ọ ni. àbí kẹ́ni ṣe kìíní tán wọlé bí ẹnu ara yìí. ẹ jára yín. o bá bẹ òní járe. ẹ yàn tó wọlé sí fún mi. mo rò kóró. ẹ jára yín lára wọn. ẹ má wá rìn ẹ má rìn mọ́tò bá lálẹ́ bí o. obìnrin tó wà bí wọ́n rò yẹn wọ́n lọ ya wèrè gan o. wọ́n lọ ya wèrè gan. ìmọ̀ bùyàn sọ́tọ́ ní gbèsè. mo ti ra tíkẹ́ẹ̀tì kan ọ sọ fún mi pé lọ́kọ́ fẹ́ fún yàrá kan dà ẹ gbà o ẹ lọ rèé ta o ó ní sọ fún mi pé kẹ́mi pàdé ẹ̀ tún tààtì kí wọ́n sọ fún mi wípé ẹ ẹ ìwọ ti fẹ́ mi nọ́mbà nù. ẹ bó tó ṣẹlẹ̀ ẹ̀kọ́ ẹ ti ṣe ìgbàdá pàdé lẹ́ẹ̀kọ́ ẹni pé kí n fún góòlù ọ̀run náà. ẹni fún góòlù ọ̀run náà. èmi mọ wọ́ra mi. àbúrò yín àbúrò yín mú ìwà gangan olófin chéènì. mú ìwé wo. àbúrò yín náà. ń jalè ni. kọjá lè ó ti wà ókè ni ẹ̀yin náà yọjú sí kó mọ wọ́n ń lọ. sọ titọ lọ́hùn sọ pé ìyá ò jèrè ẹ bóun ló fún ọ àlọ́ ló fún mi tí màá gbàlọ́ fún mi. mo máa ń tọrọ kò ní dáa fún ọ. Ah, àti property fún ah, àti property fún ẹgbẹ́ ìfìyẹ́lẹ̀ mọ́jà o ah, mọ́jà ẹ̀hún ga o lẹ́kẹ́sì lẹ́kẹ́sì máa ẹgbẹ́ gbàgbé o dà máa tẹ. sábàkẹ́ mo lẹ ní kí ẹ bá ń gé orí ẹ ẹ lọ yọ sí ẹnìyẹn. ẹgbẹ́ síbẹ̀ ẹgbẹ́ wa ẹgbọ́n gbàgbé wọ́n bí ẹgbọ́n lẹ́kẹ́sì lẹ́kẹ́sì sábàkẹ́ pa màá sẹ́tù yín family property ni màá sẹ́tù yín sẹ́yìn. ọ̀tà tù mí ọ̀tà tù mí ọ̀tà tù mí. ẹgbẹ́ gbàgbé ẹgbẹ́ ta mi. ọba rẹ̀. má fara ni mí o má má jẹ́ ń jìyà. ọba rẹ̀. tíyà bá ń jẹ ni a sì rán mọ ẹni. ọba rẹ̀. irú ayé wo lélẹ̀ yìí àbí irú orí wo mo wá gbé wáyé báyìí wọ̀ lọ oúnjẹ àárọ̀ ò bá tọ̀ sàn alẹ́ náà ogun ni mami nìyẹn àti rówó ro oògùn ní ìrà àbúrò mi náà tún wà ń bẹ kò tún sówó láti sanwó oṣù Ọlọ́run láti àárọ̀ ba ìlú sí ìjọ. Ojoojúmọ́ gàrí, gàrí yìí ti sún mi ẹlẹ́dàá mi. Ọlọ́run. A lè má bá bá ìlọ. Àti lè má bá bá ìlọ. Torí mi ò sí lè jù sínú ibi lọ́la. Kò tó bá gbà máa fi fún. máa fi gàngàn fà o. máa fi gàngàn fà á òun ọwọ́ mi ò tó lòkè. má fi gọ̀ọ̀gàn re. bẹ̀ẹ̀dá ń sáré dandan kó ń la. wàhálà ni. àìlè ní sùúrù forí èèyàn kárọ̀ra bẹ́ẹ̀ lẹ ṣe. bẹ̀ẹ̀dá ń sọ pé tèlé tẹrọ kó ń la èrè ò sí ń bẹ o. kò sóhun adaláyé tá ò ní padà dá sílẹ̀ bóyá. owó orí lóde ó lóde ò bàbá tiwọn ló bá gbọ́n owó orí lóde o ó o bàbá tí wọn ló kọ sọ àwọn òpè tí yóò sá o ṣe báwọn lọkọ lẹ́rú àwọn òpè tí yóò sá o ṣe báwọn lọkọ lẹ́rú owó orí lóde o. Ah, ìbẹ̀rẹ̀ tó ń ẹlùkú máa kọ orò máa fọhùn éèpàrìpà ọ̀nìyà ń gbé wa ìlà gbé wa. Arúnà Ṣọlá ló kọ orin tẹ̀yìn kọ yẹn Arúnà Ṣọlá ló kọ. ó mọ orí Arúnà rè kọ ó ní ọkìlò láti ọ̀sìn bó ṣe má jẹ́rẹ̀ yẹn ó yà ìgbé wa kádà sọ̀hún ó yà ó yà ó yà. ẹ ẹ ní o ṣe láàgbà ẹ rí náà. ẹ ó dà ẹ ọláfàtíà oúnjẹ tá a máa ń jẹ lọ́dọ̀ tiẹ̀ bá a gbé bọ́tà ká gbé sára kó là. láyé láyé èmi kọ kí lèmi fẹ́ fóun ṣe. ọ̀là gbé jẹ́ jẹ́ àwọn ọ̀dà ó máa nà mí. ajẹjẹ o àti ee ṣé wọn mọ̀ sẹ́ni tọ́dọ̀. ó máa nà mí. irú àrùn rà máa mú kúrò àbí lórí sọfọ kẹ́ńgọ́ sọfọ wá síwájú ẹ̀kọ́ àti ẹ̀mẹ́yìn wá o. wọ́n bá ṣẹlẹ̀ kí ló dé kí ló lọ ṣe bẹ́ẹ̀ kí ló dé kí ló ṣẹlẹ̀ sí ẹ̀ bá lọ ṣe àpò. lọ́lẹ̀ sí kí ló ṣẹlẹ̀ sí ẹ lọ́wọ́ tó lọ́nà ẹ̀ ọ̀nà ẹ̀ ní kó. ẹ wàá gbọ́ wo bí sẹ́rí tó sọ yìí wàá sì máa wà. ẹ wọ́n tó sọ ọ́ ní wọ́n kọ́ bá wù. Ah, àti ẹ̀mẹ́ ìwà ó là. ẹ wò bí mo sọ fún wàá sì máa òun rè ẹ ń gbọ́dọ̀ mọ àǹtí ẹ̀ tọ́nu wá o. kọ́lá ah, eh, eh, ó tún wọ̀ fún lẹ́lẹ́kejì. Ah, ó tún lójú ẹ̀. sẹ́rí bẹ́ẹ̀ ṣe wà yọ̀ ẹ ti rẹwà tó wàláì ẹ má rẹwà tó bẹ́ẹ̀ ṣe wà yìí lọ tó bá gbá yín mú tán tó pa dẹ́bìtì gbogbo ara yín tó báyìí ẹ má rẹwà jù. wo ibi ẹ má rẹwà dé ibi ẹ má rẹwà dé wọn á tún bú rẹwà pa. láyéláyé èmi kọ. ẹ ẹ ìjẹbu àtitọ́ wíìrì bá ṣe wà yìí. ó yá ìlàgbéra máa mú wa dídà. ọtí kìlò ọtí kìlò àti santi wọ́ọ̀ṣì yóò yá ó yá ó yá. láyéláyé kì í ṣe. láyéláyé kò lè yà kú ìtẹ́ mu ní kẹta ẹ̀ sọ̀wẹ́ ẹ sọ èmi kọ́ lánàá ẹ̀ sọ̀wẹ́ ẹ tún bọ̀ lẹ́nu àwọn wíńtà ìwé ẹ jíjọ́ òkìní wọlé ẹ yé kékèké ó ti wà lára. ẹ ọlápàtíà káà gba owó oṣù ẹ ní ìparí èmi àsọ nínú ẹ papọ̀ lábí wa. láyé láyé kí ṣe mi báyìí èmi kọ ó lè jẹ ti ah. ẹ dá padà. ẹ wàá wo bí sórí bí mo ti ń ṣiṣẹ́ ní lọ́mà. àwọn psp. lọ́mà psp wọ́n máa fún ẹ sọ síwájú. ọlọ́bàjọ́ ẹ̀yin lẹ́kọ̀ọ́ta ẹ̀yin lẹ́kọ̀ọ́ta ẹ̀yin lẹ́kọ̀ọ́ta má fìyà jẹ mí o má fòṣì ta mí. ọba rẹ̀. má fara ni mí o má má jẹ́ ń jìyà. ọba rẹ̀. tíyà bá ń jẹ ni. wọ́n lẹ ní kí wọ́n látàjù mú mórí pẹ̀lú já ibi fáwọn èèyàn ní ọwọ́ ìsàlẹ̀ ń bẹ̀rẹ̀. ẹ ọ̀rẹ́ ra kàgbéra mo wà wá dọ̀pù ọjà fún wọn ni. ẹ kí wọ́n ló dé tẹ̀wá jáde fún mi látàjù. tẹ̀sí fún ẹ mọ ohun tẹ ṣe because ọ̀gá jẹ́ kó yé wa pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kọ́sítọ́mà ló gbé owó wa dání so kọ́lẹ̀ tó sọ kọ́ńpìlì ẹnu arílẹ̀ wọn lẹ́nu tí yóò bá ti sanwó ọwọ́ ẹ̀ ká má jàgé fún wọn mọ́. ṣé bọ̀dá tábì tí yóò bá yọ ọ̀gá tó ṣe bẹ́ẹ̀ mọ̀ pé mi ò kì í jẹ yín lówó ó dáná àwọn bíi méjì ló jẹ mí lówó mi ṣe wà yìí ìkọ́ṣègbéyàwó ìkọ́ṣètò òkú nígbà tó yẹ pé àwọn ẹni kọ́sọ́mà náà tí mo máa ń nílò àwọn náà tí wọ́n bá ṣètò ìyàwó èmi ni wọ́n bá ṣètò ọmọ èmi ni kò sí wọ́n bá ṣe láyé wọn èmi náà mò ń supply wọn nígi kò sí ìnáwó tí wọ́n ń ṣe láyé yìí ọ̀dọ́ kí igi yẹn jẹ́ kó jẹ́ igi fifty thousand ọ̀dọ̀ mi bíbà náà ti máa rà ṣé wọ́n á da kí nǹkan kọ̀ ọ́ dẹ̀ lówó pọ̀ lọ́wọ́ àwọn wọ́n wàá fún mi lẹ́yìn ìnáwó kí dẹ̀ sọ pé ó já rárá àwọn ni wọ́n ta gífù tí mi ò rówó gbà débi tí màá fún yín náà. ẹ ṣé wàá dàkú jẹ pé iléeṣẹ́ tó yẹ pé ó ń dùn ó ń dán ó ń dági fáwọn èèyàn ó wàá di pé iléeṣẹ́ wa di ẹni àná so díẹ̀ díẹ̀ ni kọ́sùmọ̀ máa ń ba ti iléeṣẹ́ jẹ́ ó tó wá dà bẹ́ẹ̀ ọ̀gá ẹlẹ́ni kẹrin tó jẹ iléeṣẹ́ ìní owó ádà kan san half àbí kan san kọjá ẹ̀ tó ọ̀bá tiẹ̀ san tán kó díẹ̀ díẹ̀ díẹ̀ ṣẹ́kù sọ́wọ́ wọn ká tó lè dàbí fẹ́ níbọ̀dì òun ló dẹ́kẹ́ rí wa. ẹ jọ torí ọ̀rọ̀ ẹ bá mi bò wọ́n tiẹ̀ tiẹ̀ máa jálẹ̀ ní ìdúwà lọ́wọ́ yìí ẹ mọ̀ pé ọ̀gá ló lè ní final seed ẹ̀ẹ́dẹ́gbẹ́ sọ nísìnyí máa ń pè mọ́gà. ẹ ẹ bá mi bọ́ọ̀gà sọ̀rọ̀ ẹ tiẹ̀ fún mi ní díẹ̀ kú tilẹ̀ yìí nínú ìtẹ̀gbẹ́ wa tẹ́ bá fún ti má fi tà wọ́n máa fi wéra wọn títí màá fi wá sọ gbogbo owó tí mo jẹ. ìyá wọn máa gbogbo tó kù jẹ́lẹ̀ ìṣègùn yà ó dà tó bá pa méjèèjì kò ṣe kó mọ̀ kò ṣe kó bá bá máa ṣe báyìí. ẹ torí pé àwọn kan wà níta tán láti san cash àwọn èèyàn lọ́jà ká máa jáde fún báyìí. ọjà túbọ̀ máa wọnú ọjà ni bàtà tájú. ọ̀gá ìwọ lè sọ inú òkè mi sọ yes intentions máa ṣàlàyé fún ọ̀gá máa tàbí ká jáde fún yà máa padà wá ibi tó wà lọ́ọ̀ mi sì ìlú fún ẹni wọn tó bá ṣẹ́kù gan máa dábàrà sí iṣẹ́ ni torí pọ̀ ọ̀gá lọ́ọ́ ẹ lè rí. àbí sọ́kò sẹ́kù rárá tẹ̀lé fún mi ààrẹ mi rí lè fẹ́ kí sọ́kò dáná. orí wọn oníyà ẹ nílé fún mi olè ọ̀fọ́n wèrè gbogbo èyí tó bá kù lẹ́yìn mọ́tò ń sí ń lọ́jà fún kọ́sítọ́mà kan kó dẹ̀ ṣàwá láàánú torí ìbú igi ló máa kó kú wèrè. má fi ìyà jẹ mí o má fòṣì tàbí ọba rẹ̀ má fara ni mí o má má jẹ ọba rí. má fi gọ̀ǹgọ̀ fà o. má fi gọ̀ǹgọ̀ fà á. òun ọwọ́ mi ò tó lókè. má fi gọ̀ǹgọ̀ rè. bẹ̀ẹ̀dá ń sáré dandan kó ń ah, la. bàbá ẹ jọ ẹ tètè. àìlè ní sùúrù forí èèyàn arọra bẹ́ẹ̀ lẹ ṣe bẹ̀ẹ̀dá ń sọ pé tèlé tẹrọ kó ń la èrè ò sí ń ẹyin ikú pàjáwìrì ló pè mí kí ló dé. Ah, bàbá ah, ẹ wo ojú bẹ́ẹ̀ lọ lójú oorun báyìí ni ẹ bọra ló ń lémi ló lémi ló ẹ̀mí mi kan fẹ́ẹ́ já in kó tó wá bá mi gan pé òun fẹ́ pa mí bàbá ṣe ti ti máa fi tají báyìí àtọ́jú oorun yẹn ṣe ń làágùn àtọ́jú oorun yẹn náà ni mo ti pè yín yẹn o. ẹ ẹ ẹ ṣe sùúrù ẹ bọ̀rọ̀ à ń lé ọ lójú oorun. ẹ ò sá ṣetán tí ó jẹun fún lóúnjẹ rẹ. bàbá nǹkan tẹ sọ fún mi kọ́ nìyẹn náà èwo tún kẹbọra tó máa lé mi lójú oorun. àgbàrá ṣe wà ń túrù bí ìwé báyìí mo sọ fún wọn póríṣiríṣi ọ̀nà àmì ní ọmọ ọgbà wá fún wọn lámì gbogbo ọ̀nà ló lè gbà yọ àmì aláṣọ àwọn nǹkan àpẹẹrẹ tó jọ mọ́tọ̀dọ̀ rẹ̀ ó wà gbogbo ọ̀nà tó bá ti gbà oṣù méjì sẹ́yọ kan sẹ́yìn èso orí tó jọ wọ́n bẹ́ẹ̀ ní tó bá ti wá tó ti gbàwòrán ara rẹ̀ wá báwọn ó fẹ́ jẹun dandan ni kò sí fún àwọn ah, ẹ̀pẹ́ ìdákùn ìgbó ní ìmúṣẹ́lẹ̀. bàbá mo ní ní ìdajì ni ibi ṣe ń tají ni mo ṣe pè yín yẹn. ẹ bó ṣe ń tají nù tí ṣe pò ní ọjọ́ méje ò gbọ́dọ̀ pé o bó o akété ẹlọ́kọ̀ ń polówó kú tátátá. báyìí tó bá ti wá mà dandan ni kó o fún un ó ní ṣe àwọn orí burúkú ajá ọmọ ní pé ọlọ́mọ jẹ ọjọ́ méje ò gbọ́dọ̀ pé bọ́ báyìí pé ẹyin kò ní pọ́ léwe o ó yá eré eré eré eré. má tún pẹ́ mọ́ ẹ ṣe ìjọmọ ike látún pé wọ ni àgbà rẹ tún wà ń sọ̀rọ̀ bí èwe. Ah, ah. ká tiẹ̀ wá pé awo ti gbé mi rìnrìn àjò nǹkan ah, tí ò séèyàn kan tó wà bá. Eh, ọlọ́ṣàánú olúwẹ̀ olú ẹ̀ ṣe é mú lálẹ́ lálẹ́ lálẹ́ báyìí lọ́mọ àdójọ́ kejì báyìí èdè ìgbérí akọ̀dórí kodò wọ́jọ́rọ́ làmì bí ṣe ni lórí kodò ẹ ṣe ni lórí kodò ẹni tẹsán torí too much of coat take too much of dead ẹ ní ṣiṣẹ áfùrù mú lánàá bí mi ṣe dọ́dọ̀ yerikun sọ̀wọ́ yerikun ìkọ́sọ̀wọ́ yẹs bí yerikun ìbọ̀síbẹ̀ òyìnbó ìbọ̀ kọ̀ọ̀bùrà lẹ́ni náà ìrọ̀lẹ́ yá ìlà ìgbà òfò lẹ́nu. ó bẹ̀rẹ̀ sí mi kọrin mo ṣe èmi jọ ọmọ gẹ̀gẹ̀ tẹ́mi yé mi o mo jà kúrò lórí tíráàkì ń bọ̀ sánà dà. apáàdì rẹ́gẹ̀ẹ́ fẹ́ẹ́ di ikú ewu ewu òfò lẹ́nu pátá ee àdìkọ́ fún sà àdìkọ́ fún sà ó tó akọrin kankan bí báyìí ẹ ṣe láyà tọdọ tèmi. ló ń wọlé ibi gbígbìgì ó fọlẹ inú àgọ́ ara tọdọ tèmi ó fọlẹ abẹ́rẹ́. ṣé kí ni bó ṣe máa ń fún mi torí ẹ ilé ni ọba wa ṣe ọmọ lọ́wọ́ olúwa o kọ́ lẹ́bẹ̀ẹ́ dáadáa wa dáadáa wa dáadáa wa. ṣé ní bó ṣe wáyé o lè dáná lára o kéèrè. ó lè ní gbogbo mo fún jẹ mo fún ọjẹ orí ló máa kù sí kó lò. ilé èmi rè nára mi èmi hmm. rè nára mi ọ̀pọ̀ blọ́ọ̀tù ọkọ̀ rẹ̀ mi wà. kókó tábà bẹ̀. wọ́n rè mú tú ọ̀bọ̀ ẹ̀bọ́ tó ọ̀gẹ̀rẹ̀ ọ̀yà kébì jẹ́ ra kébì. ẹ pariwa <laughs> ọlọ́mọdíà. ẹ kú jókòó ẹ pẹ̀lẹ́ kú fàájì ṣé ó wọra dáadáa. a ah, ó wọra kú kẹfà wíyẹ kẹfà tó ọta. àbójẹdì ọta pradàdàdà ó nẹ́nu ó tá gidi gan. Ah, láìláì mi ìṣòro fẹ́ sùkùn lẹ́yìn. ní sọ̀rọ̀ pẹpẹ sùkùn àbí ẹ̀fẹ̀ darun ẹ̀ dán. mi ó ta nẹ́nu pra tata fa ó ta jẹ́dínú ẹ̀ ó lé dáadáa. wọ́n ní ó ta lẹ́nu ó ta lẹ́nu. bọ́dà táyé. bọ́dà táyé a máa ṣe máa ń ṣe òkú tọ́wé rẹ̀. a ó ta nẹ́nu gidi gan. bọ́dà táyé ò ti dé bíbá ilé. Ah, ah. ẹ ẹ ànàmọ́ wa. ó dà ó ti yé mi. àti tọ́wé rẹ̀ báyìí o àtọ́wèrè kú ah. àti tọ́wèrè. mo tẹ̀ ṣe yẹn ni mo fẹ́ bá yín sọ ẹgbẹ́ yẹn ti owó tí mo fẹ́ béèrè owó ọtí tẹ́ ra lànà ẹ fún mi owó ẹ tún mú mi ilé ni ẹ tún fún mi ah. owó ọ̀yà owó rà. ṣé mo rìn ṣẹlẹ̀ bó adínọ́lá ẹ close the account papọ̀ àfúnmẹ́nu owó. ẹ yà ọ̀rọ̀ ohun aṣọ́rọ̀ lọ. ẹ ó dà ẹ ní sùúrù ṣé ẹ dá kàǹtì tó bá dàrọ̀ la má fún ilé owó ẹ má close ẹ. ààrẹ ìlàjẹ̀ mọ̀ wọ́n lọ́ọ́ máa a máa sọ ọ̀nà la. ẹlẹgbẹ́ lọ́wọ́ aláì. ẹyin náà ti gbọ́. lèsì gbọ́. èkìní. ẹyin náà ti gbọ́. kí ṣẹlẹ̀. ẹ ẹ kó mi bá ìdáná tó ti mú jẹjẹrẹ ọ̀kadà ló pa. ọ̀kadà rẹ̀ pa. ìyá ẹ lọ lọ́rùn ẹ wọ̀n ló ṣẹlẹ̀ ẹ la close account náà dọ̀rùn. ẹ la close account náà dọ̀rùn. ẹni eléyìí eléyìí ẹ gba tọ̀dọ̀ wọn tán. o ti ṣàlàyé fún wọn náà. bá a wà. o ti wà lá. ẹ ẹ ṣẹlẹ̀. agbàdo tó sọ fún tó rọjò bù èmi nígbà tí wọ́n ti tàpá àjà ọkọ mi. sí mi nígbà tí wọ́n ṣe. bàgbàlagbà. ọ̀rẹ́ Ah ṣe máa mú tìbí báyìí ó wá sọ fún jẹ̀bù pé òun Ah fẹ́ mi. Ah! lẹ́yìn ọmọ mélòó. gbàdú. ẹ ẹ sì bá a. ṣé fún fẹ́ ṣó. ṣé jù lẹ́yìn. bínú sí èèyàn ní. ẹ fi gọ́gù ìwọ ah, ládàradà tí bàbá ìjàlè bẹ́ẹ̀ ṣe máa fọwọ́ lé nìyà rẹ̀ wọ́n ti lọ lù yín jù. ẹ ẹ jọ ẹ má bínú ẹ jọ ẹ níyàwó. kílódé kílódé táyì bẹ́ẹ̀ ṣe mo níyàwó mi ìjẹun tó lè níyàwó àbí. ẹ bímọ. mo bímọ. ẹ ti ṣe kó máa ràn yẹn wá. Ah, ah. gọ́ọ̀mẹ̀ntì ò sí olórí burúkú la nílùú wọn kò tí ń rí akó lọ sùn kán máa fowó wò wọ́n bímọ àwọn ẹni tún bímọ lé màá ṣe irú eléyìí gbọ́dọ̀ pé yóò ń dẹ́bi ìlú tẹ́tì kan kò dánú ẹ kò tí kàn ní mò ń sùn ẹ kàn lórí burúkú tẹ́ rú lù wá ni ṣé wọn ò mà pé wà nílùú yìí kẹ́sì kó bàbá kẹ́ pa yín dànù ẹni ọmọbìnrin ẹjẹ pàtẹ́lẹ́ tẹ̀ jọ yàtọ̀ sí bẹ́ẹ̀ wọ aṣọ àwọn jẹ́ sáfù ní italy bíi mr big àbí kankan ẹjọ ṣé ẹ máa jẹun. mi ń jẹun ẹ̀rín lèèyàn bí ti tẹ̀ ń báyìí kó máa jẹun níláyé àárín ìrírú èèyàn bíi ti ń rí náà ni ẹ máa wẹ̀ náà. ẹjọ ẹjọ tálẹ̀ yín tẹ̀ bèrè gangan gangan àwọn bẹ́ẹ̀ tẹ̀ ń bèrè yìí ó ti ń gàdé mi lọ. mú ìwọ àbúrò mi àbúrò mi gangan gangan gangan tó nílé ẹni mo wá wá. àbúrò yín <laughs> ẹ ti ẹ̀ fọ́ ni ọ̀gá ọmọọ̀rọ̀ èèyàn báyìí ẹ ẹ̀ rí nǹkan tẹ̀ wọ̀ ẹ̀ máa wọ́n tẹ̀ jọ ìṣẹ̀lẹ̀ dàbí àwọn mọ́là tó ń ṣẹ́ dọ́là wàláì ẹ wá wo combination yín ìyóò bàbà bàtàn ọgọ́ ọmọ ọdún àwọn useless person báyìí Ọlọ́run. ẹ ẹ wò ó yàrá orí tiẹ̀ ní òpè. orí ọ̀gá tèmi tó sọ sálárì fún mi. bàbá fẹ́ gbà yẹn sóyẹ kó gba wọn ẹ ti rí ọ̀rọ̀ godo gan-an rí ah, ah. ẹ jọra bàjẹ́. bàbá tó bí bàbá wa bàbá eléyìí ọdẹ ni wọ́n gbé ọ̀rọ̀ godo gan-an wa same taso same face lẹ́ni aṣọ tẹ́ ẹ kàn wọ̀nyí ló fi yàtọ̀ ẹ wo ẹ wọlé ẹ bá mi pè pé ẹgbẹ́ rẹ̀ ń bẹ́ńdà ṣẹ́rí gbogbo ìtàn sí látàárọ̀ ó dùn ṣọ́ mi mò ń sùn lẹ́ fi àní ọlọ́run kọ́ ló ní kí n yọjú síta bí n bá yọjú ẹ wà fọlé ẹ wọlé wà láìta láìtẹ́ ẹ bá wọlé pẹ́rẹ́ ajá ni màá pèsè yín tájá bá lè fi lè gé oúnjẹ pẹ́rẹ́ abẹ́rẹ́ tátá náà sì lè máa gbà ẹ̀ ẹ̀dẹ̀ lè rúyè. ẹ ọ pe ajá sí mi ẹ kọ́líìsì rẹ méjèèjì ọlọ́pàá tó yìnbọn májá kọ́líìsì ẹ̀ lọ́pàá àwọn méjèèjì síkírọ́tì ni wọ́n nígbà yẹn bá lẹ́ pè mí ẹ fẹ́ pajá fẹ́ mi irú mi èmi àti pé ní tó bá fẹ́ wá bíbà yìí military zone ní bíbà yìí ẹni pé silent area ni tí ò sáriwo ṣọ́ọ̀mí ọ̀gá òun gbarú ẹ̀yàn báyìí ẹni tó bá fẹ́ wá bíbà yìí ó ní láti ní fọ́ọ̀mù a máa gba nọ́mbà ẹ̀ sílẹ̀ ọ̀gá lè máa sọjọ́ tó máa wá fún bóyá tọ́sídẹ̀ẹ́ ni o ọ̀wọ́ ẹ̀sẹ̀ irú ìjọba ìtẹ́ ìwọ̀n ìjọ sáyọ̀dẹ̀ ọ̀gá òun gbàlejò. ẹ ẹ ní wọlé you can't ah. enter. gbogbo ohun tó yẹ kí federal government tiwa wọn máa fi rí owó wọn ò fi rówó irú yìnyín ó yẹ kí ẹ kì í mọ́lẹ̀ ní ó di sùn wọn kàn kéèjì bá ti ní fọ́ọ̀mù tẹ́lẹ̀ fi wọlé nígbà yìí. olórí búkú ni wọ́n wà tó bá jẹ́ bíi nílé ọ̀. èmi bá ẹ jọ ẹ má bù mí. ẹ kú sí. ṣe ẹni ṣe ẹni kọ́tẹ́ ìdálẹ́. wèrè ṣe mú ìwà ṣe ṣe bó lè bá wálé bẹ́ẹ̀ ti gbókìtì náà rẹ̀. ẹsẹ̀ lẹ́yìn mi. anybody above mistake. fine boy fine boy fine boy fine boy fine boy fine boy. Okay mo fẹ́ bá ẹ mọ̀ ẹ fi bẹ́yìí rẹ̀ èmi ọ̀bà yín wá sẹ́ àti àti wẹ́ẹ̀dì ń lù ẹ mọ̀ ṣe bẹ̀sí máa fún ọ. bẹ̀sí máa ní kí ni. ẹ mọ̀ ṣe bẹ̀sí máa wẹ́ẹ̀dì. èmi jẹ́ nǹkan ṣe bẹ̀sí máa ó dà ní kó rẹ̀ yìí. tí n bá tú ajálẹ̀ fún yín wàhálà abẹ́ tẹ́tẹ́ ló sì lè máa gbà tẹ̀yìn ayé rẹ̀. ọ̀gá ẹ máa lọ. ìyá láyẹ wọn ò bíire ajálẹ̀ dà. tiger ẹ tiger ẹ kílẹ̀ kó orúkọ ẹ kílẹ̀ kó orúkọ ẹ olórí ibú irú àwọn ìyàwó làgá máa ń kó káàkiri báyìí ẹ àwa wí tán ó wá ń korí kì ṣé mi lè yẹ mi lè yẹ kó bí sí sùn. Thank God it's Friday. Nah. Larger Monday, more work, more hustle for the pay. Tuesday, Wednesday, and Thursday, still working for the money, yeah, yeah. Friday, Friday frequency, Friday flexing things, Friday hanging out, Friday listening to good music, Friday making me, I'm so classy. Proud of making all the girls with me. For the club, I split patty and Friday. Friday frequency. It's Friday frequency, baby. It's Friday frequency, baby. Smart Pro Studios, you know what it is, yo. Check it out.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 phenomenally. I still confirm from it. This is what my heart just keep on yearning yeah. for. Yeah. It's funny, the whole world's on me. but I can not give up, my love is calling. Phenomenally, I still confirm it. Tell this is what my heart keep yearning for. Kwamu boshali nelu wanemu kwamu boshali o. Kwamu boshali wonu. be my wife. Alright. Everything you do is alright. Oh, alright. True love you never pass for life. Alright. What a missing I got my agamalugi kende malnukuru mabe. Emma bulin na deko pimuna gabe bibi kola kamu. Biko makumamu. Biko tachi mamu. Biko jide makao.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 forever. you go like when we run and go them far away, but nobody can see us forever, ever, ever. Whoa, whoa, whoa. Neighbors, I don't care, I don't care. What

Stop. fi gọ̀ǹgọ̀ fà o. má fi gọ̀ǹgọ̀ fà. òun ọwọ́ mi ò tó lòkè. má fi gọ̀ǹgọ̀ rè. bẹ̀ẹ̀dá ń sáré dandan kó ń là. wàhálà ni. àìlè ní sùúrù forí èèyàn arọra bẹ́ẹ̀ lẹ ṣe bẹ̀ẹ̀dá ń sọ pé tèlé tẹrọ kó ń là èrè ò sí ń bẹ o. kò sóhun adaláyé tá ò dá sílẹ̀ bóyá. má fi gọ̀ǹgọ̀ fà o. má fi gọ̀ǹgọ̀ fà. òun ọwọ́ mi ò tó lòkè. ọkọ̀ wọlé sí i. síbẹ̀síbẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara èmi ò lè fi ẹ́ sílẹ̀ bí mo ṣe rí ẹ lóru yẹn kó máa lọ. kì í ṣẹjọ́ ẹ bí ò ṣẹjọ́ àwọn alákọ̀ọ́rí ọkùnrin kan àtàwọn èèyàn bíi táàmù kì í ṣe gbogbo ẹni tó bá gbèyàn náà nílé tí ló lé ẹ̀mí burúkú lọ́nà àtọ̀ ibi ilé mi mo gbé wáyé àmì àtọ̀ ìṣàlọ́sùnmọ́ èrè rò wípé ọ̀rẹ́ nìkan lẹ̀ láwọn kò tiẹ̀ wá sí mi lórí but gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara mi ò no rí ẹnu condition tí mo ti rí ẹ̀yẹ lánàá kí lè fi etí lẹ̀ kí n máa lọ lọ́nà tí n bá gbé ẹ kí làwọn tó lè tilẹ̀ ṣe lè fún wa àwọn tó lè ṣẹlẹ̀ àsìkò tó léwu ni ètí tí mo ṣe tí mo ṣe risk ẹ láti pé mo gbé ẹ ọkùnrin lèmi náà lò torí àìmọye irú ẹ̀ láti rí tóbìnrin tí àwọn olè àfọwọ́ tí obìnrin síwájú torí ẹ bá ti ní kó gbé báyìí tán máa ra gàbó olú ẹ̀ tán máa but something in me nǹkankan nínú mi sọ wípé help this lady and that was what I did lẹ but by the way kí ni gbé lọ kí ni ó ṣẹlẹ̀ kankan ti sáré. ìdìbò àwọn òṣèlú pípa yìí nínú ìlú máa jẹ first time tí wọn lọ sí. wọn lọ ṣe iṣẹ́ àbíṣẹ́ kí ni ah, it's no excuse That man, though, she shake, she shake, she don't know kì í ṣe pé téèyàn bá ti ní ṣòro ló gbọ́dọ̀ ṣí kíní lápò tó wà ní àárín ìtàn it's not it's not it's not the best I tell you it's not the best nítorí wípé ọlọ́run tó dá to ìyẹn kọ́ ló ní ká máa fi ṣe tó bá yà wọn a máa lákọ̀ọ́rí kan àwọn ọmọ ẹranko kan wá ní. I'm using what I have to get what I want. It's not a good thing. It's not. It's not uh, godly. Ní o ń ṣe àwọn ẹni tó dáa. Àwọn ọmọ olè náà tó bá rí wọn mú wa gbọ́. Mo fẹ́ sanwó sukú ọmọ mi ní kíní kan ṣe kíní kan lókè lọ́rùn ni ìyẹn ló jẹ́ olọ́jà ni. Sọ fún mi ta ní nǹkan ò ṣe. Ibùdó olówó pàápàá ó ní ohun tó káyẹ̀ tí wàá sọ wípé ogun lọ́kọ̀ náà ló wá ti kàn ṣe tí gbogbo wa bá sọ pé ká máa wá ọ̀nà ẹ̀bùrú nítorí láti lè fi ṣẹ́gun ohun tó ń ṣe wá ṣáyé òní bá dìbò a ti para wa dànù bí nǹkan mi so you share skills I want you to sit down gbé ọpọlọ ẹ kalẹ̀ kò fi owó ẹ ṣiṣẹ́ kò fi orí ẹ kò fi rìn lọ síbi tí onírè máa ti pàdé ẹ there are ways to

èmi ṣe lè rówó mi. Princess, kí ló lè tó wọṣọ? Ọmọ bìí, mo lè ti fẹ́ pé ẹ̀rọ bọ̀ nẹ́tíwọ̀kì sí ni má bìí. Ó sọ pé ó fẹ́ tíra láti pe nọ́mbà mi. Ó ṣe máa tẹ ó ti máa ní gọ́ọ̀tì láti wọ ní dàlámì láti máa wọ aṣọ mi. Fún kí ni? Kí ló máa gbòòyìn ẹjọ́ ìdàgbẹ́ lọ? rádaràda ẹ̀ pariwo mọ́ra yẹn ń ṣèrànwọ́ tí wọn kò jù wọn lọ ni nǹkan tí wọn bá jù lè yan why you are big you are big kí ni problem ẹ wá gbàṣọ lọ́wọ́ fún mi ní kíní kí ló ṣe ẹ tó mo ká ṣiṣẹ́ ni nà tó bá ti ní ìdẹ́ni tí màá sọ mọ́mọ́ àkọ́mọ́ àwọn olùdá kan mú nǹkan owó ti bẹ́ẹ̀ nà ẹ̀ ó ti tó wo ó kè bá wo ẹ wá fẹ́ ẹ wá nǹkan tẹ mú lọ tẹ mú bọ̀ kí ló wá kí ló bá dé. mi ò lọ́rọ̀ sọ̀rọ̀ bá ọ̀kan dé gbogbo ètò ìṣẹ̀lẹ̀ yóò kàn kàn jókòó ṣáà. àmọ́ ah, ẹ wo ohun ọgbọ́n ṣe yàn bí mi ni mo ń kíngì ti tèmi ni mo ti wá bóyá máa pàdé èèyàn gidi kan kí n bá kọ́sọ́mù gidi kan pàdé tèmi. ìrọ̀ lọ ló kọ́ ayé ọwọ́ láyé nẹ̀dà kò sáforí tì mọ́ kí ló ah, wá dé tá ò sí ẹ̀dọ̀ bá sùúrù sí i ǹjẹ́ mo ti bá ti fà ní ó dandan má fi gọ̀ǹgọ̀ fà o. má fi gọ̀ǹgọ̀ fà. òun ọwọ́ mi yóò tó lókè. má fi gọ̀ǹgọ̀ ẹnu gbé mi báyìí. ẹ̀dá ń sáré dandan kó ń là. wàhálà ni. ẹ máa wọ ọmọ ta òrùka ti mú a máa lò fi ṣe tutù òun ló tún wáá fẹ́ ṣàkóbá fún mi ibo ni mo tún wáá fẹ́ rẹ́ lómi ti máa lò báyìí ọjọ́ ló dẹ̀ ń lọ yìí. ìbá ti jókòó jẹ́jẹ́ mi ilé ìtìtú àtẹnubọ̀ yìí èyí ni ò ṣe lọ yìí. wà ń bí báyìí. ṣé kìkì mo sanwó fi gbà á ni. àṣẹ fẹ́ sọ pé mi ò mọ nǹkan tí mò ń sọ ni. mo ní fẹ́ẹ̀kì lélẹ̀ tó wà ń bí báyìí. ìjọba ló fún mi mo sanwó gbà á ni. ọ́fíìsà fẹ́ẹ̀kì insurance ló wà ń bí báyìí. ẹ ṣe máa gba fẹ́ẹ̀kì insurance. n tó fún mi mo sanwó fi gbà á ni tó fún mi ni. ẹ mọ ọkọ tí fẹ́ẹ̀kì insurance tó kún jẹ́ ni. ẹ bọ́sà máa kọ́ mọ́ pé pé yìí bàtí wàá ti gún yín pẹ̀lú rubbish ten gbé kiri ìmọ̀ mọ́tò yìí ni o. Thank mi báyìí fún sábà sash ṣé mo lè rí dábàá sàṣẹ sí náà iṣẹ́ mi ni mo ń ṣe ọjọ́ ní kíbi lọ́wọ́ ẹni mo ń béèrè ṣé mo lè rí dábàá sàṣẹ sí. we wan give you bribe. no sir no no. ẹ má bribe o ó lòdì sófin o. ìsámà ẹ̀ ṣe kíá. àwọn pápá lójú méjì wọn ò jẹ́ ní tìmú láti document yìí. Pasuma ẹ bá mi ṣubútù. Ah, ẹ sà àbá wá sí ìbàyí ẹ bá mi ṣubútù. Um, a ní láti wo bùtù yìí náà. sáré lọ bí kòkó pélé tá a ṣe fún mi serious eh, eh, setback. ọ̀gá ọ̀gá. wọ́n fẹ́ ṣubútù wọn o. ìyá kìlú fẹ́rẹ̀. kalẹ̀ sà. ẹ̀lẹ́ sà. ṣé wọ́n ti wo àwọn ìwé yìí. ọ̀gá ó ti béèrè driver's license ó ti wò fún ó ti béèrè àwọn document paper tí wọ́n kí ó ti yí òkú tí mo fún everything pé i mean mo ń ṣàjòjì nígbà yìí and it's not my first time so eh, mo lè wá ilé big hurry mo lè get one báyìí. Eh, ọ̀rì yẹn gbọ̀ngàn ni tá à ń sọ̀rọ̀ báyìí ṣe ẹni bẹ́ẹ̀ ń ṣe wáyé náà ọ̀rì láti lọ yẹn ẹ bá wa fi ọ̀rì ṣe ṣe sọ fún yín yẹn kó wá wo bẹ̀ iṣẹ́ yín lè pé kí iṣẹ́ tiẹ̀ náà lè dáa kẹ́yìn dẹ̀ máa lọ bí ọmọ nàìjíríà rere ó tán. Ah, ní kíni kíni ẹ má wulẹ̀ yọ ẹ bá kí ìwé bribe àbí. ṣe bribe like uh, pacification uh, uh rather just like an appreciation. ẹ bá mi keep appreciation intel ṣe fún àwa tinubu wa lè dùn sí ẹ wá bá wa ṣe òtún afẹ́mọ́ tó wà mr man ṣì open this boot ẹ ṣí bùtù yìí fún wa down now. open the boot please. please ẹ kúnra yín lé ẹ wá 上去一呢？irú ah, ah. pálapàla wo re pàpà. má fi gàngàn fa o. Ah, a ọ̀gá òkú èèyàn òkú èèyàn wà ń bí ayé o. má fi gàngàn re bẹ̀ẹ̀dá ń sáré dandan kó ń la kò sóhun adaláyé táwọn nípa náà ó dín di àbábọ̀ ó yín dín ní ọ̀gá. má fi gọ̀ọ̀gọ̀ fá o má fi gọ̀ọ̀gọ̀ fá òun ọwọ́ mi ò tó lókè. ẹ̀yin ọ̀daràn dáadáa tá a máa ń sọ rèé ẹ sọ̀kalẹ̀. ayé owó láyé lẹ́dà kò sáforí tì mọ́. kí mi náà ni máa yìí. kí ló wá dé tá ò sí mẹ́dọ̀ ká fi sùúrù sí i tọrọ òun kálukú bá ti fà. ẹ sọ̀kalẹ̀ sọ̀kalẹ̀ jẹ́jẹ́ kájọ fúnra wa lé. calm down kò kú èèyàn nínú mọ́tò kò kú èèyàn nínú mọ́tò kí lè fi ṣe. mo láìpẹ́ oyin tó jẹ́ wípé ẹ máa ń fẹ́ tọ́jú aláìsàn ẹ fẹ́ gbé lọ sọ́sítì inú bùtù lẹ́ẹ̀ máa wá tọ́jú ẹ̀ iṣẹ́ gidi lẹ́ ń ṣe wọlé sínú mọ́tò wọlé wọlé wọlé wọlé wọlé wọlé sínú mọ́tò tọ́jú èèyàn lọ tútù gbé sínú ogún iṣẹ́ gidi iṣẹ́ rẹ ni dọ́ọ̀kì kìí ká lọ. Ah, ló lẹ̀ dé. láyé owó láyé lẹ́dà kò sáforí tì mọ́ kí ló wá dé tá ò sí lẹ́dọ̀. bí gbogbo ilé ìṣe tó yìí mo dúpẹ́ ìkáwọ́ mi ló wà nígbà tí ẹ fẹ́ gbalé lọ́wọ́ mi oṣù mẹ́fà mẹ́fà lèmi àti ìjọ ṣàdéhùn oṣù mẹ́fà àkọ́kọ́ ẹ̀ san oṣù mẹ́fà ẹlẹ́ẹ̀kejì ẹ̀ san títí ó fi pọ́dún kan kí ló dé ẹ̀ san owó ilé atúnwítàwí ẹ̀ ń lérí oògùn ẹ̀ náà fẹ́ pààyàn èèyàn mélòó lẹ lè pa ẹ̀ pààyàn aṣu yín lẹ́ẹ̀nì ó fẹ́ kẹ́ wá tẹ̀fẹ́ nínú níbi ìgbà tá a wà lẹ́ẹ̀nì pẹ́pẹ́ yá kan mọ́. ẹ̀ ń gádìgà

torí èlé lórúkọ yé inú ọkọ yíbò bíi chinwere oṣiọmọ ṣèkà ayọ̀nìke obi àmọ́rí adangeri obi ageri ntọ́mọdínú. ilé ààrẹ ló ń gbé. mo ò tí ì kọ́lé ṣùgbọ́n mo nígbàgbọ́ pé Ọlọ́run á ṣe. o ò tí ì kọ́lé ilé ààrẹ ló ń gbé ilé ibi tó ń gbé ọ̀ jẹ́wọ́ mẹ́rin. mi ń jẹ́wọ́ ilé yàtọ̀ sí owó tansọ́mọ̀ àti láńlọ́ọ̀dù ní ká dá ó dẹ̀ ti gbàgbé ẹ̀ ó ní ká mójú kó ń bẹ̀. yàtọ̀ sí owó tansọ́mọ̀ kò lè dà fún ọ olórí burúkú ni wọ́n wọ́n bá yọ olórí burúkú èèyàn tó ṣàṣàn ẹ̀rẹ̀kẹ́ bíi apólà òkété tó gàgà àyà olórí burúkú o tó báyìí èèyàn yàrá yẹ ọkùnrin lẹ́kọ̀ọ́ tí olówó ọbẹ̀ dàkọ̀ nítorí lọ́kú àwọn ṣáínì kútọ́nu wọ́n ní bọ̀njú dámẹ́sì àbọ̀nì jù kọ̀mọ́ntò tapẹ̀tò kọ̀mọ́ntò àtẹ̀pẹ̀là ìyẹn ni pé kọ́mọ́ntò tẹlifíṣàn ó lè àfọ́ọ̀dì bínú kókó lè kókó lọ́kù ni. mọ ajá yìí lọ́wọ́ sísìmọ̀ tiẹ̀ kínní sísìmọ̀ ọwọ́ àìsàn ọ̀sẹ̀ mi pé kẹ́mi náà wo bí òrùka tó bá lè gbé màálù ṣubú tó bá kiri ẹ̀ mọ́lẹ̀ yóò rùn ọwọ́ kòkòkò ni o. mo ṣe bọ́sìkàtù ọdún mẹ́sàn-án ni mo ṣe bọ́sìkàtù àti a máa fi àgbálùmọ̀ sí ibi ọrùn báyìí. sójà ò ní rí mi kó lórí òun yí ìjọ ọmọ ìta ti ń ṣe wèrè wọ́n sábà fún kí ọ̀rọ̀ bọ̀ ni o sábà fún mi o báwo wà láyé tó kù sọ̀rọ̀ kẹsẹ́rù mi lọ́mọ adó ẹ̀ ẹ̀ kẹ́ni kan ẹ̀ kẹ́ni kan ayé wà àwọn èèyàn sì wà. ẹni tó fẹ́ pa ló ń. lórí búkú ní báyìí o àwọn tí a tàdé péré lọ́fẹ́ èmi tẹ́ ní kankan bọ́dà tẹ́ fi kú ọmọ ẹ̀mí lójú orí ẹ̀mí tó wọ́n náà wáyé sí. bábílì bábílì. ẹ wá. mo ń bọ̀ jẹ́ pé kí ni ìlànà. bó o ní ìbéèrè kan ló kó sí pápẹ́ ayé ìmọ̀ lọ́run jẹ́ kó forí kó ń díè ṣe tẹ̀ ní mọ́ṣẹ́ lọ́wọ́ fẹ́ dànù. mo bọ̀ mọ́ ẹ wo wo wo wo dájọ sọ̀rọ̀ bíi sẹ́dá sẹ́dá fẹ́ sẹ́dá má fẹ́ yan ògbé mọ́ra wo bí nínú ìlú tàwa yìí tí ẹ bá pe àáfàá pé kí wọ́n bá ṣe súnà ọmọ fún yín àbí wọ́n bá yín ṣàdúrà méjì náà mẹ́wàá tí wọ́n wá ní ọmọ kéwu starting kéwu lẹ́mọ̀ mọ̀ èyí tó kù di ẹ́ǹdì sàrà lẹ kó sí lẹ́yìn àfúnṣe bí ilé amẹ́nà ṣe tẹ́ni ìrọ́jú tọkọ mọ̀ nítorí àbẹ́sẹ̀ mi ìlà ìlà amẹ́ni ọkọ mọ̀ lẹ́yìn yẹn sabadaka minasere womutaka masaka mumene iwoma siyami ah sikebadaka pele banate mumene ẹja ayinbo mama ti tẹni wẹgbẹ mọra wọn ni Ọlọ́run sọ nínú àlùkùránì lórí òpó náà ńgbà tí ń bẹ wọn àṣẹ sàbẹ sọ̀rọ̀ ìtàkùrẹ kí lọ́lọ́run wí. yẹtẹ àjàbàdìdì à inú ká sì lóhùn láyé ọ̀gá lòbùkọ wọn kàn jẹ́ ọkọ̀ fújì ni. Ah, ṣe rí ẹ̀yìn àwọn ọ̀rọ̀ kan wà jẹ́ pé tí yàrá bá fẹ́ sọ yín gbọ́dọ̀ kọ́kọ́ tọrọ dájú ẹsẹ̀ kí wọ́n tó sọ ọ́ ah, bá ṣe ǹjẹ́ ẹgbọ́n ṣẹlẹ̀ sábúrò yín. èwo náà butu ẹ gbọ́n ọlọ́pàá anákókó èèyàn rẹ̀. lọ ni ẹ̀bùn ni òkú ṣe dé ẹ̀yìn èmi ò mọ èmi ò mọ mo ṣàkàn gbọ́ ní pẹ̀tọ̀ wọ́n ní wọ́n èèyàn o èmi ò mọ bóyá ṣe mo mọ́ṣúárì pé yóò gbé lọ ọsibítù èmi ò mọ̀. lórí ikú ọmọ tẹ́mi ti mọ̀ pé èyí tọ́rọ̀ ọ padà ẹ̀ ń dì sínú nínú gbogbo fámìlì wa kò sẹ́ni tó lówó tó a sì lówó bẹ́ẹ̀ nú ẹbí wa rí. ẹ torí tálíkà lọ ìṣẹ̀lẹ̀ olówó. tálíkà lọ ìṣẹ̀lẹ̀ olówó sẹ́wọ̀n mm, mm, lórúkọ ẹbí wa. sóhun. Ah, ẹ̀gbọ́n ìdájú mi gbọ́dọ̀ nínú ẹ̀gbọ́n yìí o èmi tó ó gbọ́ pé ọlọ́pàá mú àbúrò òun o wípé òkú bẹ lẹ́yìn ọkọ rẹ̀ ó ní kó lọ sẹ̀wọ̀n lórúkọ ẹbí àwọn lórúkọ fámìlì kì í kó káyé o stabless tó táwọn àlè lọ bá bàyọ̀ lọ. lórí ibu àfi bí òbí rẹ̀ lé àṣì èrè èké ìkẹyọ fòrò mọ́tò gbà ní ká lọ police station ká wálé mọ́jú àbúrò mi jẹ́rọ̀ kù lẹ́yìn ọkọ rẹ̀ ọmọ mi ò lè sí kìkì ẹ̀fẹ̀ jẹ̀ lára mi bìtí mo dájú dé mo ya wèrè gidi ni ẹ̀sẹ̀ rere ọmọ mi kò lè sàárẹ̀ láyé kẹni wọn bẹ̀jẹ̀ lára mi nínú ọdún lóyà kù bí ijọ́ mélòó èmi àlọ́ wò yẹn police station n wà lọ ṣe ọdún ní prison ọlọ́run ní jẹ́ rí wọ́n bá ṣe tán tábà parí ọdún family ó decide ẹjọ́ kí ló wá dé tá ò sí mẹ́dọ̀ ká fi sùúrù sí i tọrọ òun kálukú bá sùn. ilẹ̀ kí ló ló fẹ́ rí mi fún yìí. àdùnnú ó fẹ́ dúpẹ́ ọjọ́ mi And how's your mom? Láti ìgbà tí màá fi délé nígbà tí mo dùn yẹn, òkú má eventually kú. Bẹ́ẹ̀ni sá. Ó máa ṣe o. Tó torí owó tí ẹ kó fún mi ni mo ṣe wá síbi. Ẹ ṣáà pé mo sọ fún yín pé torí màá mi mo ṣe jáde lọ́jọ́ yẹn bàtẹ́ rí mi tẹ̀sí mi yẹn. Ah, Ṣọ́n lè dàgbà díẹ̀. Bàbá sáwọn ò lè dàgbà sá. Torí àìsàn tó ń ṣe mo sákiri sákiri náà mi ò ṣe ní sáré lọ síbi tí mo lọ́jọ́ ìdè fìgbà lẹ́yìn owó jẹ kó fún mi yẹn. ok owó yẹn ò wúlò mọ́. kò wúlò mọ́ sá mi kò I understand oh my God pẹ̀lẹ́ sórí bó ṣe wọn lọ́wọ́n ọba ló ń ṣọlá ẹ̀ kò dẹ̀ sí nǹkan tẹ́lẹ̀ kankan lè ṣe sí ìyẹn náà pàápàá omi ìyẹn nìfẹ́ àsìkò tó bá ti yá ọlọ́run kò yà nìyẹn all the same ìṣòro owó ilé yìí ẹ ó ti ṣòro ọmọ tí wọ́n jẹ ní ẹ máa mú lọ́mọ fún wọn lówó yìí. Ah, ẹ ṣe sá. and eh, láfikún mo fẹ́ kó jókòó kó ro kí ni ohun tí o lè máa mú ṣe yálà títà rírà ni àbí ohunkóhun yòówù kó jẹ́ tó bá ti mọ̀ tán calculate ẹ̀ kó mọ iye tó jẹ́ come to me wọ́n ṣàlàyé fún mi máa máa fún ẹ lówó ah, wà lè lọ bẹ̀rẹ̀ sórí tí nǹkan tó ṣẹlẹ̀ ẹ bá ti ṣẹlẹ̀ èèyàn máa ń fi sẹ́yìn báyìí ni o then you start moving on torí responsibility mi wà fún ẹ lọ́tọ̀ lọ́sẹ̀ ṣo lábúrò. bẹ́ẹ̀ ni sàmú lábúrò yóò kàn sí. bọ́ọ̀lù máa tọ́jú ẹ̀ hmm? títọ́ ṣe gbọ́dọ̀ mọ ohun tó máa ṣe nìyẹn ṣùgbọ́n may God be with you mm, lọ calculate ẹ̀ kó jẹ́ kí rí ẹ̀. ok ọ̀rọ̀ àmàlẹ́ yà staples eh. To buy the calculator kan me. mí ọjọ́ tó mọ̀ bọ̀ I will give you the money Thank you, sir. all right bye bye má ṣe nígbà míì tó ní orí ìyẹn wọn ní fìlà àwọn míì àríyàn ràn wọ́n lọ́wọ́ gan wọn ò ní the rere just look at that. iṣẹ́ olúwa nìkan láṣẹ pé ọ̀rẹ́ mi adúró dọ̀lúwa ọba tí ń ṣàṣepé fún ni. àní iṣẹ́ olúwa nìkan o láṣẹ pé ọ̀rẹ́ mi iṣẹ́ olúwa nìkan láṣẹ pé ọ̀rẹ́ mi rẹ̀ ni odidi ló ń ṣiṣẹ́ rẹ̀ o kì í ṣe fúnni láàwọ̀ ò ṣe dúró dọ́lọ́run ọba ó ṣàṣepé fún ẹ. iṣẹ́ olúwa nìkan láṣẹ pé ọ̀rẹ́ ṣàṣepẹ fúnni ẹ̀dá ló ń kánjú ẹ̀dá ló ń sáré ẹ̀dá la níbi rẹ̀ o ṣebí Ẹlẹ́dùmarè ọba ṣebí kò rẹ ibi kankan olúwa nìkan ló dẹ̀ lè fúnni níre ìdùnnú pẹ̀láyọ̀ kò dùn fúnni kó dẹ̀ pọ̀ kó tún pẹ́ dalẹ̀ ọ̀rẹ́ mi. iṣẹ́ olúwa nìkan la ṣe pé ọ̀rẹ́ mi o bó bá dúró dọ́lúwa ọba ṣàṣegbé fún mi. àníta àsìkò ẹ̀dá bá tó á dàbí kò mọ̀ ọ́n ṣe nìyàn tásìkò ẹ̀dá ò bá ètò kì í ṣe pé kò mọ̀ ọ́n ṣe ìtẹ́lọ́rùn ìwà pẹ̀lẹ́ sùúrù àti gbígbàdúrà o àti kí ẹ̀dá mọ ohun tó ń ṣe la ń ṣayé àwé mi ètò ayé kálukú ó ń bẹ lọ́wọ́ bàbá òkè olúwa mọ ohun tí ó ṣe fún kálukú lásìkò tó yẹ iṣẹ́ olúwa nìkan láṣẹ pé ọ̀rẹ́ mi ò bó bá dúró ọ̀dọ̀ olúwa ọba tí ń ṣàṣepẹ́.